mo lálejò ló fà á tó fi sáré já wọlé bẹ́ẹ̀ o ò knock o ṣe anything. sir ẹ̀rù ẹ̀rù ló bá mi sà ọ̀gá wọn wà scary ni wọ́n wà scary ojú wọn mi tiẹ̀ mọ nǹkan tó tiẹ̀ jọ mi mọ tí mo ṣe lè describe wọn bẹ́ẹ̀ ni sà. tí wọ́n gbébọn dání ni. ìbọn ìbọn ìbọn kan sà wọn eh, gbébọn dání wọn gbébọn dání the way they dress ìmúra wọn mi mi lè understand wọn wọ white wọn kàn wọn kàn rí bákan sà. relax. yes sir báwo náà ṣe rí kí náà wá. ọ̀gá wọ́n wọ white àwọn mẹ́rin obìnrin kan ló wà láàrin wọn wọ́n wọ white wọ́n fi àwọn nǹkan sọ́rùn. oh it's okay it's okay jẹ́ kán wọlé. sir. you heard me jẹ́ kán máa bọ̀. now sir. jẹ́ kán wọlé. okay sir. ẹ kú rìn ẹ kú tọ̀nà. ẹni mọ̀nà ló ń tọ̀. oh good ẹ wá jókòó kí ni kan fi kí ni kan fi ṣe yín lálejò. ewọ kò tẹ́wàálẹ̀ àbátẹniwá ní tá a bá ju torí ẹni lọ. gbogbo ojú yín tí mò ń rí yìí kò fanimọ́ra rárá kí ló dé kí ni mo lè ṣe fún yín. fọláwíyọ ọmọ ọláọsẹ nìkan awúyẹfà ìkìlọ̀ làwọn ṣe fún ọ o lórí ilé ògbóni tó fẹ́ ta ò gbọ́dọ̀ ta. okay good i thought as much. wọ́n gbọ́ ajákajá tá a bá wí lọ́rọ̀ tí ò bá gbọ́ ó dẹjẹ́ nígbàrà. Hmm. ìrìn àgbò mọ̀ mọ̀ tá a bá wí lọ́rọ̀ tó kọ̀ tó lóun gbà ó dàgbò mọ́lẹ̀. ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. ènìyàn tá a bá wí lọ́rọ̀ tó bá lóun ò ní gbọ́ yóò fi ka àbámọ̀ bọ́nu ni. Hmm. wá gbọ́ o àwa fẹ́ kó jáwọ́ lórí ilẹ̀ náà kí ikú tó paradìẹ kó má bàa pa eléwu ẹ. ẹ mo mà rántí oyè yín yẹn mọ́ o àbí ọkọ gbogbo eléyìí tẹ̀ ń sọ yẹn ó dòódì ó yẹ kẹ́yìn fúnra ara yẹn ti mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ gbogbo àṣàmọ̀ èdè gbogbo lílò tẹ̀ ń lò asán àyá gbogbo eléyìí tẹ̀ ń pè ń bí yẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé nu ọ̀nà ń yẹn ló yẹ kẹ́ ti dúró pa ẹ̀ kó yẹ kẹ́ ẹ gbé débí listen wọ́n ní oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà ah ṣé bí bàbá tèmi ló nílẹ̀ ṣé bàbá ti yín ló nílẹ̀ ah, àbí kankan nu yín ló nílẹ̀ yín ni ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ dórí ilẹ̀ yẹn mọ́ o o ti máa sọ̀rọ̀ ni mo sọ yẹn. dúró fọláwíyọ fọláwíyọ ṣé ìwọ ọ̀ràn ti pé ibi táyé bá pa kóróbótó ayé sí ni wọ́n ń pè ní ìjókòó ayé. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ibi táyé bá fi kalẹ̀ sí ibẹ̀ ni wọ́n ń pè nílé àgbà. Mm. fọláwíyọ tó o bá dẹ̀wò tó o bá dẹ̀wò ọ̀ tán ọ tẹ́tẹ́ o. ẹ mo ti mọ̀ pé ẹ̀yin ló nẹ́ẹ̀sì náà tẹ máa sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ ti múra àbùkù tẹ máa kànlẹ̀ bẹ́ẹ̀ ni nítorí wọ́n ti máa ń sọ wípé ẹni bá mọ sí jẹ ó máa ń mọ pé ojú ẹ̀ yọ èmi mọ pé ojú sí yọ ni mo ṣe mọ jẹ mm-hmm. tí màá fi kú àṣẹ ò ní tán lẹ́nu mi bí ọ̀ka tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pàṣẹ ò ní tán lẹ́nu mi bí ọ̀ka ẹ lọ sórí ilẹ̀ yẹn. Fọláwíyọ ẹ lọ dọ̀hùn. Fọláwíyọ tó gbàgbẹ́ wo gbàgbé ǹjẹ́ ọ̀nà ti kú tó padà bẹ̀. bàbá rẹ̀ gùn rẹ̀ dẹ́lẹ̀ ló ṣe bẹ́lẹ̀ lọ ilé ọ̀hún ni wọn náà fẹ́ dà yìí tó o bá sọ́ra tó o bá jáwọ́ lórí rẹ̀ ọ̀hún ó balẹ̀ lọ. kò sí kankan nínú yín tó máa kú síbi táṣù ẹ̀ wà. tẹ́ ẹ bá kú pẹ́ ẹ sọ pé mi ò sí láàyè mọ́ ẹ lórí láyà ẹ pa bàbá tó bí mi ẹ tún dúró níwájú mi ẹ tún sọ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo yín lẹ máa kú tán lẹ́yọ kọ̀ọ̀kan púpọ̀ ọdún yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe dúró yìí ibi tẹ́ ẹ mọ tẹ́ ẹ kù sí ojú abó ògbé lọ àbẹ́kọ́ ẹ má bà bọ̀. Fọláwíyọ kí ni jọ lọ́kọ tó ò fi jólẹ̀. tí yé ń di èyí wọ́n dé òbí dé yẹ. èmi ní sọ̀rọ̀ báwọn kò yí ọ ni ọba yí ọ ni ọ ní bẹ́ẹ̀ báwọn wá wo ṣọ́ọ̀n kọjá lórí ilẹ̀ wọn àbọ̀ kọjá ń bẹ́ẹ̀ bàbá wa ń kọjá bẹ́ẹ̀ ó rí pa àti náwó sórí ilẹ̀ ọ̀hún a ò rí corner piece tá a ṣe ni. ẹgbẹ́ èèyàn ló ṣe corner piece ọwọ́ tó fi ṣe corner piece òun náà máa fi wù. àgbẹ̀ náà. mo jẹ́ ní gbèdégbèdégbè. lisa abarọgọ. àwọn oúnjẹ. abiyọ̀la. mo jáyé. ìwọ ọmọkùnrin nǹkan tí ń bọ ọ̀sán lọ́rùn ewúrẹ́ tí ń jẹ́ kó kúkú òjijì yóò pọ̀ lálejò láìpẹ́ yìí. ẹ sọ ẹ sọ. awo pupa òun sá lọ ni ọlẹ́ni yẹn o ẹ̀ ń wùwọ̀ ọlẹ́ni tí ẹ bá lọ tó bá jẹ́ pé ẹ̀gbọ́n gbogbo yà lóòótọ́ kó jẹ́ pé iṣẹ́ yín aago yín dá yín lójú ẹ kájọ fàmí mi máa rest yín ẹ̀ẹ́dẹ̀ tún ní jáde ńbẹ̀ wòran níbi táyé lajú dé yìí ẹ kan gbogbo orú eléyìírín láàrin ìgboro ẹ̀ ń bọ̀ nínú ọ́fíìsì ń bí nígbà tí àwọn ọlọ́pàá wa tíṣẹ́ wọn ò ká wọn lára dáadáa wọ́n rí yín ẹ̀yìn rìn láàrin títì báyìí wọ́n kó gbogbo yín kọ̀ọ̀kan kọ́ kó yín síbi kan gbé kan gbé yín lọ sí ṣáló security tó jẹ́ kẹ́ wọ bí gan. Yeah, bá jẹ tán kọ́. àgbà ó sẹ́yìn. fọláwíyọ ti wá jẹ tán báyìí o. bẹ́ẹ̀ni. ó wá kù sẹ́yìn fún. Ah, ẹ wo fọláwíyọ ti ń jẹ fọ títí ó ti jẹ gbẹ̀ǹkà báyìí ó ti dópin ẹ̀fọ́rí jíjẹ. oníjàbùtà ti ń dẹ́sà títí ó ti kẹsẹ̀ bẹ́ sáré ọ̀run dandan ni kẹ́hìn ọ̀tá tójú ti mú ẹnikẹ́ni tó bá ṣe ẹjọ́ nìkan ṣe ní kọ́. ó yẹ n so. ee ee ee ee. rárá o èmi kẹ̀ kì í ṣọ̀rọ̀ ọjà lọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí mo kàn jẹ́ kán mọ̀ pé kán má kọjá àlà wọn ni bẹ́ẹ̀ ni mo dẹ̀ jẹ́ kán mọ̀ wípé mo ní bàbá dìgbẹ́jọ́ ó tán ẹ ṣe gan sir màá yọjú sí yín ẹ ṣe sir yes sir. hello sir. hello Dilaw ẹkújọ́ mẹ́ta sà ọ̀pọ̀ ẹni fọ́lọ́ sà ẹ mo ní kí n pè yín lórí ilẹ̀ yẹn ni o. oh fantastic have the right time gangan lẹ pè sí i. àwọn báyà ṣe ni ọ̀ jẹ́ kí n sinmi ẹ̀rọ àti rárá. ẹ lọ ta ilẹ̀ yẹn ẹ carry on anything tẹ bá tún bá lórí ilẹ̀ yẹn ẹ ta gbogbo ẹ pọ̀. all right sir all right sir all right sir. okay. okay sir màá gé bàtí sir all right sir okay bye bye sir all right. okay ẹ ya wèrè ẹyẹ lé ló ń bá yín tán tẹ́lẹ̀ ó lọ ṣe lẹ́ṣẹ̀ ń lẹ́nu tẹ́ fi ń pọ̀fọ̀ níwájú mi by the time tí n bá ta ilẹ̀ yẹn dànù máa wo nǹkan tẹ́ bá ṣe gbogbo tó rùn àtàn lẹ̀. ẹ má fẹ́ gùn ṣeré ẹ̀yà ọkọ ẹ̀ náà fún ìṣàlẹ̀. ó dẹ̀ dá yín lójú pé ilẹ̀ yìí pé two plots. Ah, ah. madam ẹ mọṣẹ́ tí mò ń ṣe náà mo kí báwọn ìrìn àti ò lọmọ nínú ìbú àti òru rẹ̀ ló pé tó bá rí lójú ẹ pèsè ọ̀fẹ́ rẹ wá kí wọ́n bá yín wọ̀. <laughs> well it is not that i do not trust you ó kàn jẹ́ pé. o gbúdọ̀ tẹ́gí àjẹsẹ àbí kí lè fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ilẹ̀ yìí make sense but tẹ́ bá ra ẹ máa gbádùn ẹ̀ gan. ó make sense àmọ́ rò wó la. sorry ma ẹ jọ. ẹ jọ ma. láti bọ. ẹ rà sà ẹ rà sà ẹ lẹ́ o kí lẹ̀ ń wá. orúkọ mi ni Badmus ani baba amòfin ni mí. àní kí ló ń wá lórí ilẹ̀ ọ̀sà. Um, ẹni tó ní ẹ̀tọ́ sí ilẹ̀ yìí ló ní ká bóun ta. Ah, ah, ah, ta ilẹ̀ ọ̀sà ta ilẹ̀ ọmọ ṣíṣe ń rojú àìṣe ń bẹ̀bẹ̀ tó ṣe tọ́tọ́ da kan <laughs> tíwájú ò ṣe lọ tẹ́yìn ò sì ṣe padà sí ta ilẹ̀ ọmọ yẹ̀kú tún yẹ̀kẹ̀tẹ̀ kílẹ̀ alárẹ̀ má bàjẹ́ olúwo. ìgbà tí mo sọ yé yín àmì ẹni tó tó ní sí ọ̀fọ̀ ilẹ̀ yìí ó ní ká bóun tà. ẹ ẹ arákùnrin tó bá jẹ́ pé nǹkan tí àwọn ọmọ kú ayé ń bẹ́ ọ sọ tó bá jẹ́ pé kì í ṣe pé òun wọnú etí ẹ ẹ ìwọ ìyá tó wà lọ́ọ̀kan ìbádá kó tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kó gbọ́ nǹkan táwọn ń sọ wo ọmọkùnrin àwọn tó ń wò lórí ìdúró ayé ni wọ́n o àwọn ní aláyé alẹ́ ọ̀run ìtí wọ́n bá tẹ àtẹ̀gbẹ́ orí ilẹ̀ tẹ́ wá wọ̀ yìí orí ilẹ̀ tẹ́ wà yìí òní wọ́n ń pè ní ilẹ̀ òrìṣà ilẹ̀ ọmọ ògbóni ẹnikẹ́ni tí yóò bá jọ ọmọ ògbóni tí yóò jọ ọmọ ó débẹ̀ tó dáa pọ̀ kò gbọ́dọ̀ tẹ́ ẹsẹ̀ dé orí ilẹ̀ yìí bàbá dẹ̀ wò yóò fi kú sèfàjẹ́ ah, wá gbọ́ o ilẹ̀ tó ń wo ìyílẹ̀ òrìṣà ni kì í ṣe ntẹ́ni kankan níta ọgbọ́n. ẹ ẹ sà ẹ má bínú o. kóra yín kò ní. ẹ ẹ má bínú sà tẹ bá nífẹ̀ẹ́ sórí ilẹ̀ yìí ẹ lè pẹjọ́. Ah, <laughs> kápẹjọ́ ó dà sá. Ah, àtúntò ah, wá wá dà ọ̀ríran ni è ọ̀rí corner piece tá a ṣẹ́bẹ̀ ń ọ̀rí corner piece. o ti yé mi a lè ṣe ká má rí irun wọn báyìí àwọn intruders. it's all those things. ọjà yẹ mind them. a mọ̀ ń wọ̀rọ̀ yàn ọmọ tí fẹ́ mọ̀ lárọ́ nù. Fọláwíyọ́ àbúgbàgbé pé bàbá dégbò àṣàgì ni bàbá dé ọ̀nà àṣà ìlú wa bàbá dèlù kò mọ ní kò mọ yàn pópó olóró la sá àwọ̀ àmú pópó olóró àtàlù yóò rí bínú àwọn ẹbọra bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni yóò rí ni torí pé ìyá mi àbẹ̀ní ìyá mi àbẹ̀ní òní lajúlẹ̀ kan talẹ̀ mọ́ lórí kan talẹ̀ mọ́ lórí. olúwawo ọwọ́ yín lọ̀rọ̀ ikú sí o bí àgbẹ̀ rẹ̀ bá wá rokoroko tó bá pàdé òkúta lọ́nà tí ó sí àtọkù àtàdá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn onúmọ̀lẹ̀ ó sì gbà. ìjà yá nu o. ìjà ti yá ìjà ti yá ọ̀tọ̀ ìjà ti yá ìṣeré. ẹ má rí ìṣẹ̀ṣẹ̀ fi ẹ̀yà ọkọ̀ ẹ má forí ṣáálẹ̀. ẹ mọ̀ nílẹ̀. ẹ lẹ bàbá ẹ lẹ. ṣé ẹ ti parí ẹ. bàbá gbogbo ètò ti tò. ó ti tò. bẹ́ẹ̀ni bàbá. ètò ti ọ̀sẹ̀ tí mo ní ẹgún kọ. sàkútùngún ló lágbára. sàkútùngún hmm. lọ́wọ́. ẹgbẹ́ náà sọ ẹ lẹ́rìí gbọ́ sẹ́ni yẹn jẹ ọdún mẹ́rin la fẹ́ fi pínlẹ̀ wèrè jọ́ọ̀ ní òbí gíjẹ olówó mi àsápẹ́ ọ̀la tó fi torí torí ẹkùn tó fi tìrùtìrù ẹkùn tí ò sí ìjẹ̀kan tó ti béèrè mí. a pè tutù tó ní ilé ìyá a bí eré bí eré ẹ̀ ń pè mí lólè nù wọn. Ah, wo a pè tutù bí yẹn bá ti ẹ̀ pè mí lólè lórí iṣẹ́ tó wà lẹ́yìn bá ń bá ló bá ń lára mu eléyìí tí ó ṣeéṣe ó ṣeéṣe. rojú ráàyè ńgbà tó rojú ráàyè lólóhùn ọ̀tàlẹ̀ àwọn ògbóni. Eh, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ńgbà bá ti sọdẹ lálẹ́ gẹjẹ ò lójú àtòkùnbọ̀ yóò mọ̀ pé ibì kan bẹ táyé gbèdé ni tí wọ́n pè ń gbèdé. ẹ wo otukọ ṣe é gbàgbé ìkànnì ẹkùn tí mo ní a wá àtọpọlọ tó gbọmọgbọn èékánná ẹkùn èékánná ẹkùn ń bẹ lọ́wọ́ mi. Eh, mélòó ni à ń sọ pọ̀lọ́tọ́ gbọ́mọ pọ̀ lọ́jà bẹ́ẹ̀ yẹn fẹ́ sunsun bọ́ fẹ́ yíyan kọ́dà bọ́ fẹ́ bíbọ̀ yóò rí njẹ́ ọba sí lọ́jà lọ́mọ ẹrú èjẹ. ọba tán ọ̀nìyàn bá mú wèrè. <laughs> ọ̀rẹ́ nu ẹ gangan. ẹ wo ngbà tá a bá fi rí àsìkò tá a wà ìsọ́la hmm. inú kéde lé wọn. ókè kó lè mọ̀ pé ayé ń bẹ. ẹ yọ ọmọ ìdá. ẹ ṣeun ẹ ṣe gan sábólógùn tí ní ọ̀sà ò. sínú mọ́tò. ọgbọ́n. yẹ bàbá. yóò sì jẹ́ bó ti yẹ kó jẹ́. ṣe hmm. ẹ jọ̀ọ́ o wọ́n ní tójú bá yẹjú. kóhùn ó má yẹ. kóhùn má yẹ o. <laughs> ohun ò lè yẹ. kóhùn má yẹ o. ohun ò lè yẹ. ẹ ṣe. ẹ o ọ̀sà má gbàgbé. ah má gbàgbé. ṣe o kò sábólògó ti ní ọ̀sá. a ah, ó di dandan ní gbogbo ọ̀nà ẹ má jẹ́ kí omi kó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ẹyin ò ṣe wọ̀. Ah, eh, nítorí wọ́n ní ọmọ gbà ni mí ọgbà ti gbà ọ́. mo dẹ̀ tún ti sá lọ gbà mi ò gbọ́dọ̀ <laughs> oh. mi ò gbọ́dọ̀ ṣíṣú yọ o bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹjọ́ o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ọgbà ò ní tì ọ́ ṣùgbọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mm. ẹ ṣeun bàbá ẹ ṣeun ah ọmọ àgbà ọmọ àgbà ọkàrẹ ò ní ṣìṣe. ọ̀yà jẹ́ àlọ́ náà. Mm. ẹ rọra o. ó dàbọ̀ ó dàbọ̀. lè fẹ́ ọmọ yẹn. Màámi kí ló dé? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Bí wọ́n ṣe ń sọ fún mi lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ nìyẹn. Ah! Bàbá Hello. Hello, ma. Good afternoon, ma. Afternoon, báwo ni ṣe? Ẹ dúpẹ́ náà. Jọ, àlejò olúwa ẹ̀rọ kan. Àlejò? Yeah. Àlejò kọ́kọ́ ò sí ní ọ̀dọ̀ wọn. In fact, he's not on set. Ah, ah. Ọkọ mi ò sí lọ́fíìsì. Bẹ́ẹ̀. But wọ́n sọ wọn ní compound náà. Oh, bosom friend wọn kan ló gbé wọn jáde. In fact, kò ì tí pẹ́ tí wọ́n jọ lọ sí. Ah, bosom friend? Yes. Anyway, okay, ṣé ọ́fíìsì ẹ̀ wà ṣe? Rárá, wọn ò sílẹ̀. All right, can I wait for him? Of course you can. All right. Have your seat. Thank you. No, mommy. Kì í ṣe rara. rárá. Àwọn to ló instruct mi láti máa yọjú sí mo láwọn bọ́ ní iṣu kan tí mo yanjú lọ́wọ́ ni tí n bá ti yanjú ẹ̀ tán màá yọjú sí yín mọ́mí I love both of you okay mo promise yín ní weekend yìí màá mọ́kọ mi wá kí yín <laughs> love you <laughs> oh God um, Tájù yes? jọ ṣe small phone mú wà bẹ́ẹ̀. small phone ni. Eh. no kò sí bí o oh oh oh oh mo sún sí mo sún ok mo ń bá. all right. Anna. Sir? Dára sí mi ti lọ. Mo kàn rí wọn tí wọ́n receive call bọ́tà. Okay, whenever tó bá ti wá, màá sọ pé mo sí lọ́fíìsì. Do you understand? Mi ò sí lọ́fíìsì. Láìpẹ́ kí ló ṣe mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Gbóyèga. Dára sí mi, I was actually mi mọ̀ pé o dá sí mi ọ̀pọ̀ ní mi o ọ̀dẹ̀ ní o mo béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn mo ní ṣó ti lọ. mummy mi mo ní sí gbóyèga fi sá fún mi. ó ń sá fún mi. bẹ́ẹ̀ ni mà. báwo ni o lè má sá fún un. ẹ kó lè mọ. pẹ̀lú ọkọ mi. ẹ̀yin náà mọ̀ pé mi ò lè má sá fún un ẹ̀dẹ̀ mọ̀ ìdí tí mo fi ń sá ẹ ti gbàgbé ọ̀rọ̀ ogun àgbà mẹ́ta tẹ sọ fún oúnjẹ ni tẹ́lẹ̀ ojú ogun ṣebí bábélì lọ. ogun àgbà mẹ́ta. bẹ́ẹ̀ni ogun àgbà mẹ́ta ń jà ẹ. dára sí mi. dára i love you i love you very much. mo nífẹ̀ẹ́ ní gbogbo ọjọ́ ayé mi but i can't help it. see tọ́rọ̀ ẹ̀ bá máa látúnṣe ni ìyá àdúrà máa ti sọ fún mi àtìgbà tó ti jíṣẹ́ fún mi i have been praying very hard dara i'm so sorry. I am so sorry. We can continue. I am sorry. Gbogbo ìgbà ẹ ọlọ́run forí jì wọn. Ah. o ò rí nǹkan gidi sọ fún yàn àbí kó mọ tú fún ọ. welcome o. ẹ káàbọ̀. ṣáájú wàhálà kí ló ṣe fún ẹ̀yin jẹ́ Elédùmarè tó fi di pé ńgbà tó gbé wọlé ìbínú ló bá wọnú ilé lọ. Mm. mo fi gígùn lójú ni. igi sì á jẹ́ ojú èèyàn láìsí ojú ẹran. ó fi gígùn. ọmọkùnrin ti ríṣẹ́ lọ́gbà wèrè o ó fẹ́ finú ọgbà olówó lẹ̀ ó fi gígùn odidi ẹ̀yin jẹ́ Elédùmarè. ẹ dá kí ló dé tó fẹ́ fọ Elédùmarè lójú ná. àbí. ẹ dákẹ́ ìtọ́ni sanwó ẹ dákẹ́ tẹ́yìn ṣe kámakàmá ọmọ tí eléyìí gbé dé nísìn ọbọ̀lẹ̀ ń ṣojú yín tẹ̀ ń wo kankan ó sì wọná ilé lọ ẹ wà ń bi awakọ̀ pé kí ló ṣe fún ẹ̀yin ju Elédùmarè ó fi gígùn ni kò fi gígùn ni ẹ̀ à ń sin yamayama ṣóhun lọ́kàn àbí kẹ́ ẹ pe ọmọ jáde kẹ́ ẹ bí pé kí ló ṣe. kò ní láàka yìí tí ẹ jáde. ẹgbẹ́ náà sísá oúnjẹ tẹ́ ẹ sojú bíi bọ́rì sí mọ́tò ṣèbí bá àyín lẹ wà ń gbà tẹ́lẹ̀ ní pé igi ló ń fi gún lójú. bẹ́tà ah, ah. bẹ́tà kò ní kò ní láàka ẹ̀kọ́ bọ̀ hmm. tó lanú lẹ̀ bí ẹsẹ̀ ẹran kò ní láàka ẹ̀kọ́ bọ̀. ẹ ẹ wo mo ti mọ nǹkan tó sọ ọmọ wọn mhm ọjà jẹ́bọ̀ láti ta ni o ọjà ló jẹ́bọ̀ láti ta. lóòótọ́ ṣé ìmọ̀ gbé gógó ni débi pé ń lọ síbi ọjà tọ́jà fi jẹ́ ń bẹ̀. irọ́ ìrópà ní ta. ẹ bá one point five. abẹnugun ranger kò sí wàhálà ẹjọ́ ń ta ni. ẹ dákun ẹdúró ẹ ti so èmi nu o mhm. ẹ̀yin ọjà bí nǹkan tẹ̀ ń sọ sanra lọ́jà àbí ṣebí tí wọ́n bá rán yẹn lọ́jà ṣebí èmi náà wọ́n ràn. yé gbẹnu sani jáde owó mọ tẹwọn pẹpẹ o lọkọ lọ sẹnu sọ bí ansa àdúrà mọka Ọlọ́run sọ ilẹ sọ ibọ Ọlọ́run sọ ilẹ sọ ibọ ṣé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ lẹ kò sí ìtòkàn wọn bẹ ṣé wò lọpọlọ ni. ẹ ẹ dákun nítorí Ọlọ́run o Ọlọ́run ṣàánú wa kò ní sàṣàkùsà bẹ́ẹ̀ gbogbo wọn lòun tá à ń ṣe yọ ẹkọ ní mi lé o ṣe rí bí ọ̀gá bá rí pé nǹkan kan ṣe ẹyinjú èmi wọ́n fi agressance sí rẹ̀ sí i láà o ẹ eh, eh. èmi wọn provocation rẹ sí la eh. torí ẹ wá dákun ẹjẹ lọ béèrè tó ṣe. èwo ni ṣé wọn lọ ní kọjá jẹ wá láti ta ni. ọjà ah, ah. kéwọ́ lọ́jà ń jẹ. Ah, ètò ọba ti mọ̀ wọlé lọ bọ́ ọba ti mọ̀ wọlé lọ bí. ẹyìn ẹni tú. sọ ń gbọ́. ẹyìn kèsì ṣe pé bóyá ó pe kọ́ọ̀lù kan tó jẹ́ pé ó ń bá yẹn jà lórí fóònù. bóyá kẹ bèrè lọ́wọ́ ẹ̀. ọ̀tọ̀ là ń lọ olúwa ìyá mi kú. ìwọ ò ṣe ní nǹkan méjì ju kú lọ ìyá mi kú bàbá mi kú àbúrò mi kú ní tiẹ̀ gbọ́dọ̀ ìwé yìí níbi tí wọ́n ti ṣe kò mọ ni ṣé ìyàwó lágbolé yín ni àbí kí wọ́n sílé. àwọn tó kó kọ́kọ́rọ́ sílé àdúgbò wọn dání wọ́n ti kú dànù ni kò sí bọ́lá òun ṣe máa dá yẹn kọ́mọ̀ ní purpose láti dọ́tọ́ lọ́n ti dá yín ọlọ́run ní kẹwàá fojú yín ríbi ni ẹ sì ní fojú kan ríbi. ojú méjèèjì ni ni ó mọ̀ fi ríbi. méjèèjì ni kẹ́lì complete. àmì ṣe wá rí tibitire lọ́lọ́run dá yìí bẹ́ẹ̀ bá ti ń ríire ńgbà mi kan bá bí wọn ibi ọ̀tẹ̀ lé ni ńgbà bàbá mi ò tí ì kú wọn gbọ́dọ̀ pa Ah. ó dá ọ ní fojú kan rí pẹ̀lú ọjọ́ orí rẹ̀ ìlú bi. rí bí náà rí bí ọ ní fojú eh. kan rí bí. yẹ òkú ó já wèrè ni mọ sọ ọ̀rọ̀ òdì sí mi o yẹ òkú yẹ òkú bàbá yẹn ọlọmọ ní wọn bọ bàbá òkú. ó ti dohun àlòpàtì fẹ́ẹ́ náà mú. ó jẹ́ ní mọ́mí ẹ̀ wà bẹ́ẹ̀ wọn ò dẹ̀ sàn kankan. Abiola bíi sista ó wà bẹ́ẹ̀ ah. in fact ìgbà tí mo kọ́ débẹ̀ mú mi ọkọ ṣe bí abiyamọ o bọ̀ tí kò tí kò yé mi ni wípé ńgbà tí mo débẹ̀ nígbà tó yá bí èṣù ṣe wà di ohun tó pàdé tó ń lájà ni kò yé mi. <laughs> wo má jẹ́ kó yí ẹ ẹ sórí ìran tí ò bá rówó rí òun ni ò lè mọ iye ọmọ tó dàbí tiẹ̀ báyìí bó ṣe máa ń ṣe nìyẹn dúró ná ohun kan tó sọ pé o gbé fún gbóyè tàbí kò gbé fún mọ́mì ní last week mo gbé fún wọn yes mo gbé fún. wọ́n gbà lọ́wọ́ ẹ yes wọ́n gbà lọ́wọ́ mi. kò ní dáa fún wọn bọ́ ṣe máa ń ṣe ó kì í wo fíìmù yorùbá bọ́ ṣe àwọn ìyá ẹ̀bọ́ yẹn máa ń ṣe nìyẹn ìyá ọkọ bọ́ǹvìtà ló ń pè wọ́n má dá wọn lóhùn mí ní jèrè wọn má dá wọn lóhùn jàre wo gbàgbé ẹ̀ má jẹ́ kó bọ́dà ẹ̀ kó tó wa mọ́tò láti bí ìbàdí next street ń sì wá ríyàn tó da tó máa máa lé ẹ kiri pẹ̀lú owó tó máa pè ẹ́ má wọ́ọ̀rì aláyé bọ́ sí kitchen fún mi kó dáná ẹ ní kí n dáná lẹ o. òun ṣunú ni aláyé dìde kó dáná fún mi jọ onírà rúdù. wọ́n fọwọ́ Mm, don't think like that. Ó can check my mo busy these days ni. Really? My only way was bad. That was a bad yín? Ẹ̀yin náà mọ̀ pé owó náà fi ń do something now. <laughs> so ẹ̀yin náà mọ̀ lẹ̀ kájọ bí àbí? <laughs> Ẹ serious? Ẹ jọ̀ọ́ má to é padà. Yeah ta lọkùnrin tó ń bá sọ̀rọ̀ lórí fún. he's a friend of mine in fact ọ̀rọ̀ ẹ ló ń sọ lọ́wọ́ ó ní ṣé òun tọ́jú mi mo dẹ̀ ń dá lóhùn. bravo ọ̀dẹ̀ ló pè mí ni ìwọ ń bá boyfriend ẹ sọ̀rọ̀ ó ló ní kó máa kí mi irọ́ ó yẹ kó ní kó máa kí mi ni ìwà ṣẹ́wó òṣì yìí ah. ẹlẹ́dẹ̀ ẹ̀yin obìnrin tí ó bá ti ṣọ̀gùn á jẹ́ pé àkìtàn jìnnà sí mi. Ah, Múrewá ọ̀rọ̀ yà bí mi. tí o bá tún sọ anything níbẹ̀ yẹn sórí àwọn tó rí wa àgbàtà wọlé yẹn wọ́n máa ṣe é mọ̀ tó bá wọn bọ́ta now pick your things and get out. Ah, get out. out báwo ah, by this time of the day ibo ló fẹ́ kí n lọ. anywhere tó bá tún yẹn kó lọ I don't want to care get out before I change my mind. okay okay out. out. get out. okay. Get out! Okay. Wow. Idiot. Olúwa mi, ẹ̀yin júre. That. Good morning. How was the night? Great. What is the problem? Nothing. Wọ́n ló kàn jẹun láti bí ẹnu ọjọ́ mẹ́ta ìnirun lé wọ́ àpọ̀. Mo kàn feel like me. Má sọ fún mi pé òun ronú torí bọ́ rárá. ìwọ ti ń ronú nípa ọkùnrin ní èjì tó wáyé ṣé kí n tọ́ fún ẹ mi ò like boy dadi why mi ò like rárá ah. kí ló dé ó ti serious jù mi ò dé like irú ọkùnrin tó bá ti serious bẹ́ẹ̀ problem ni wọ́n wọn kì í da lọ́jọ́ iwájú. dadi ẹ ojú ẹ ti le jù mi ò fẹ́ ṣó ti yẹ ń sìn àmì tí gbọ́ ọ̀rọ̀ ọkùnrin kankan ní life mọ́ for now kí lọkùnrin fẹ́ ṣe fún ẹ tí mi ò lè ṣe fún ẹ kí ló wá lára ọkùnrin tí mi ò lè ṣe ṣó ti yẹ ẹsẹ̀ mi ì fẹ́ kó sọ̀rọ̀ ọkùnrin kankan ní etí mi mọ́ kó lè mọ̀ wípé èmi gangan bí mo ṣe jókòó èmi ni bàbá ẹ̀ mo dẹ̀ lè ṣọkọ fún ẹ máa rí mi bí ọkọ ẹ máa rí mi bí husband ẹ máa rí mi bí boyfriend ẹ ah. ṣé kí n fi dẹ lójú then lọ dress up gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe fún ẹ lẹ́ni ibi tó bá fẹ́ lọ máa gbé ẹ lọ síbẹ̀. Dad, are you serious? I am very serious. Ó lè ah. mọ̀ pé kò sáyé ọkùnrin kankan láìfẹ́. <laughs> Oh, thank you, Thank you. You're welcome. That's I love you. I love you. <laughs> Okay, I'm coming. God bless you. Máa fi ronú ṣe ra ẹ léṣe nítorí ọkùnrin kí ni yìí Ah èwo lọ pẹ́ nu gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lẹ̀ èwo lọ pẹ́ lórí tí ò tó nǹkan tẹ́ ń dúpẹ́ dúpẹ́ dúpẹ́ ṣé kò yẹ téèyàn bá fẹ́ dúpẹ́ ṣé kò yẹ kó gba ṣọ́ọ̀ṣì àbí kó gba mọ́ṣáláṣí lọ kó lọ lè ṣètọrẹ àánú bẹ́ẹ̀ ni. kéde ẹ̀ ṣe ti ìtọrẹ àánú gangan ni ó jẹ́ èmi lógún bí kò jẹ́ pé tí ọkọ àtìyàwó bá jà ṣebí àwọn òbí ó pè wọ́n jókòó wọ́n bá wọn yanjú ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ àtọkọ rẹ̀ tí àwọ̀ wà láàrin wọn kí ló yẹ kí bàbá ṣe tí bó yẹ kó bá wọn yanjú ẹ àwọn aṣọ pa àwọn mọ̀ sí bí ọkọ fún níbo náà ti ń ṣerú ẹ. ọ̀gá náà fẹ́ ní ráǹkì ni. ẹ fara yín balẹ̀ o ṣẹ́rí ìtẹ̀ ń wí ni hmm. ó dàbí pàlà tí òní lè ṣẹlẹ̀ torí pé àwa fúnra wa àdẹ́júlẹ̀ láàfin rímọ́. ìmọ̀. ọ̀rọ̀ ìmọ̀ kọ́ àti pé ntí ọ̀gá ń ṣe o tí wọ́n ń ṣe o hmm. ó burú lọ́dọ̀ tèmi. kò lè ṣẹlẹ̀. ẹ ṣé wàá fẹ́ lọ jẹ́ kí wọ́n tún nǹkan san ṣe nǹkan míì ni. ẹ ṣe àwọn ò lè kọ́kọ́ mọ jòkó kí wọ́n bá wọn bá yín sá. ìmọ̀ ó ti yé mi síbẹ̀ ti fọwọ́ júwe ah. ìmọ̀ kókó nǹkan tá a sáfẹ́ sọ ni. ó mọ̀ dá kí n wá látọ̀ yọ o. Ah, ah, ìkólè ti á wá. ní sùúrù jàre irú nǹkan burúkú ni ò dáa báwo ni a ti sọ. ẹ kú iṣẹ́ kú àtàárọ̀. iṣẹ́ kí ni. Ah, kí ló tẹ̀yìn ọmọdé kẹ́ máa gossip lọ. gossip àá gọ́sìpù láìsọ tọ́pẹ́ àlàbí àwọn òkọ́ gọ́sìpù. ok ó ní gọ́sìpù àkọ́. <laughs> mo fẹ́ kó yé yín pé gbogbo nǹkan tẹ̀sán látàárọ̀ láti bẹ̀rẹ̀ dópin gbogbo ẹ̀ ni mo gbọ́. àdàkọ ah, ah, eh, eh. bravo. bíye eh, bíye mọ́nú wa o. ẹ́ personal assistant pa. kásátì àìdí àlá ní ìdíjàre sórí ọ̀rọ̀ ẹ̀ là ń sọ́ra yín o sórí bó ṣe ń ṣiṣẹ́ takuntakun nù léyìí bíṣẹ̀ rẹ̀ ó ṣe gbèrú sí i tí wọ́n fi kún ráǹkì ẹ̀ ní dáńsọ̀. èmi wá sọ̀rọ̀ mo fi kán rọ̀ mo ní bó o ti máa dìbí rẹ̀ tó dé gọ́bù bí ẹja. bí ẹja láràn. máa ń dé gọ́bù bí ẹja. ara ló fi ń dá ara náà. mo fẹ́ kẹ́ mọ̀ wípé èsì ọ̀rọ̀ yín ẹ máa gbà tá a bá dé láti ọ́fíìsì lálẹ́. Ah, ah, kí ló dé láti sílẹ̀ sàmú ọ̀lọ́ ewu làbúrò kó rìsọ́ọ̀tì wá fún wa. kí la ṣe. a ah, sì play game. sack letters yìí ni. personal personally you are sacked already. kí la ṣe. mọ fẹnu òsì sọ̀rọ̀ fún wa jàre tó ń fọn tọ àbí wèrè lélẹyìn ni bíi so eh? gbọ́ nǹkan tá a sọ pé eh, ìpínlẹ̀ àkú lọ wàhálà rẹ là ń sùn là ń kó là ń ṣe ní àyín. bóyá gbogbo yóò mọ̀ wípé lẹ́yìn ọ̀gá èmi ló tún kùnú lé o àtọ́fíìsì o. ìwọ náà ni ṣùgbọ́n tí ń bẹ láti mọ́lé ẹ kọ́mẹ́ntì ṣe tó wú. wàhálẹ̀ là ń bá kiri látàárọ̀. ẹ má wọrí a máa pàdé lálẹ́. lálẹ́. pa pa personal assistant. ẹhẹ personal ẹyìn ti rò. ọ̀rọ̀ rẹ láti sọ kò yé bí tí ṣe dáa olóhùn mọ́lé babaláwo kan tá a lè mú ọ lọ mm. kó mọ̀ fi nǹkan bọ́ọ̀gà sọ̀rọ̀ tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sí. ẹ ẹ ẹ ẹ jọ ẹ kí ni padà sẹ́yìn kí lọ sọ nísìnyí ah, ìwọ rògùn ní bá sọ ẹjọ o ẹjọ kẹyàn má ròbù mi o ta ló ròbù ẹ èmi lèmi sọ pé kí ọ̀rọ̀ amú ọmọ níjà ẹ rògùn eh, èmi lèmi pẹ̀lú yíjọ sàmọ̀ràn bẹ́ẹ̀. Ah, ìwọ ló sọ bẹ́ẹ̀ ah, ìwọ ló sọ bẹ́ẹ̀. bá awusa. gbogbo ẹ máa wà nínú lẹ́tà yín. tó sọ. Eh, bá a ṣe fẹ́ sóògùn sí wọn mhm. bí màá ti máa gbowó lọ́wọ́ wọn. tiwọn dára sí mi ọkọ mi look here darling mo fẹ́ kó mọ̀ wípé ìrínisí níṣe ni lọ́jọ́ bá a bá ṣe rìn la ṣe máa ń kó ni when you dress responsibly a responsible man will come your way. Hmm? Mummy. ọkọ mi. I'm not disagree with you nǹkan tó wà ń tàn sí nìyẹn and I have to belong. Really? Yes ma in vogue? Yes. My darling, I disagree with you. Wano, ṣé mi ò ṣèwérí ni? Oh, ìgbà yẹn yàtọ̀. Yes. Ó yàtọ̀ àbí? Mm. Wò bàbá iro irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ah, ṣé wò mọ̀ pé tó bá múra bí ọmọ alálùbáríkà, ọmọ tó ti lere. jáde, ọmọ tó ń kọ́ léèrè. Ó mọ̀ pé ìgbà yẹn ló máa pàdé ọkùnrin responsible tó ń kọ́ léèrè náà tó máa dẹnu ìfẹ́ kọ look here for instance ẹni tó fẹ́ fẹ́ christian gidi i mean christian gidi ni o ó máa ma bẹ̀rẹ̀ sí ní lọ sí church gbogbo ìṣesí tiẹ̀ náà á dàbí ti christian á dẹ̀ tún máa fi àdúrà á máa fi run ara ẹ̀ lọ́wọ́ likewise ẹni tó bá fẹ́ muslim náà láya àbí lọ́kọ ká sọ pé obìnrin ni a máa lọ sí mosque a máa borí ẹ̀ kò ní ṣara sílẹ̀ á dẹ̀ máa kírun má tọrọ ẹ o don't get carried away with the crowd okay mom Emi ti gbọ́ yín o ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni wípé when it's time the better one will come. Darasimi ma the time is now o máa bẹ̀rẹ̀ nísinsìnyí Okay. what's wrong with you ṣùgbọ́n ní ìsìrí pé mi ṣara lẹ́rìí ni it's not till you expose your body ló bá rọ́kọ fẹ́ náà o mọ̀ tó máa expose àwọn ọmọ bí tó máa wà ní night clubs báwo dẹ ni iṣẹ́ yín. Ah, o fẹ́ change topic àbí. Mm. dára sí mi dára sí mi á máa wù mí tó bá mú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ tó bá mú lò mo náà wá rí i pé a ṣàǹfààní ńlá fún ẹ. Let people see you as a responsible girl. Okay. Be responsible. Okay, mom. Okay? It's boring. Okay. Iṣẹ́ wa okay. Adúpẹ́ lọ́wọ́ náà. Okay tẹ̀lé ọkọ mo ti gba ná mo ti elevate kéèyàn kàn wọ studio àwọn ọmọ oní hip-hop yìí gan láì jápára èèyàn yá kéèyàn wá wọ studio kò ní mo ti gba ná mo ti elevate láì sòwò stove mo ti gba ná mo ti elevate ó lé mi kò lè celebrate. akéde àgbáyé bó o ní o ẹ̀wà mo fẹ́ sè lọ́sàn-án ìsọjà bó o jẹ́ bó o sì jẹ́ bóyá kó kú pa gbogbo ẹ̀pọ̀ kó o jẹ́ lálẹ́ òkèlè mo fẹ́ rò ah. kí ni gbẹ̀. àtọkẹ́ hmm agbọ́nù tán pé wọn náà bímọ ṣé ọmọ rẹ lè mọ ètí ìjẹun látàárọ̀ kọ́dà kó jẹ́ èkó àtẹ̀kọ́ lè fẹ́ fún kọ́ máa béèrè pé ṣé yóò pa gbogbo ẹ̀pọ̀ dálẹ́ ṣé wọ́n yàn wẹ̀ fún mi ni àbí rọ̀rọ̀ sí wo nu. ọmọ tèmi ṣalájẹ ẹbọ kọ kì í ṣe jẹun kó o kú alátẹnujẹ tẹjú má le jò ọmọ tèmi ẹ ṣe kì í ṣe mọ́ra bọ́. àwọn ọ̀wọ́ wa ti mọ́ra bọ́ o. lọ bí wọ́n lé yín. nílé wa mm. ọgọ fún tọ́sọ̀ mo kó wọn wá ṣiṣẹ́ nílé wa ni èèyàn lè ṣe kó ọmọ kan pé ọkàn kọ wà lára àwọn tí ó sọ ọmọ ló kọ ó kì tó bá fọmọ ọmú sunkún kú ni ha èmi ni má ra bọ́ àti kí ló dé tí wọ́n mèrè lọ́wọ́ mi pé ṣé ẹ̀wà lẹ́fẹ́ sí o ẹ̀ ṣé mi ò jẹ̀wà ṣé wọ́n lo lóúnjẹ tó wà lẹ́nu àbí kí n tiẹ̀. ẹsẹ̀ bí wọ́n lo ní bọ́ba ti jẹ̀wà ìmọ̀rùn ọ̀nù ọmọ pò yìí ṣáláńgá mo sì wò pé kí o tó jẹ́ sórí bíi tẹ́dẹ́ kí n wá sọ fún ọ pé sọ jẹ̀wà bó sì jẹ kó o jòkèlè lálẹ́ ṣé mo ti ṣàṣejù. ó ṣàṣejù kèwú làbúrò ọmọ pẹ́sàn mi ọlọ́rọ̀ pupa is not artificial níwọ̀n kan to dàbí bèbí bùtíìkì. orí nǹkan eléyìí sparrow. kí ni gbẹ̀. eyín mi lọ fi wé sparrow mo dáràn sẹ́yìn mi ò dá ni. rubbish personnel. wọ́n lọ <laughs> sí eléèbó òfò eh. ìwọ gan rubbish passenger. wọ́n bí ọ̀kẹ́ fìlà tó bá jẹ ni òwí torí ní ìsìn lọ́pọ̀ kàkà kú bí ẹni gbọ́jọ́ kú ní ìsìn torí mi ò mọ wàhálà ayé rẹ bó sì jẹ́ kó jẹ́ wọnú ilé lọ́mọ́ nílà ìwọ kọ́ ló gbà mí síṣẹ́. ìwọ ló kù ẹni bá ro kúrò mi yóò kù síwájú mi eh. ìwọ ló kù ọ ti mọ báyàn fi èpè lò ìwọ gbọ́ gbọ́dọ̀ kú. àwọn òtí ẹni kúkú kú kan ta kú kí ló ah, ṣẹlẹ̀. kéwù irú ìró iná ẹ̀ nìbọn. sórí nǹkan. ọbí ṣe yín ni. eléyìí ò ṣe pé ìwọ ò ṣe pé ẹ fẹ́ fẹ́ pé wọ́n lé. àyè bẹ́ẹ̀ kọ́ kò sí pa fẹ́ fẹ́ pé balẹ̀ jẹ́ kéwù tó kélẹ̀ lè ń ba kan mọ́lé lórí. kéwù tó kélẹ̀ bá fọmọ sí. Mm. yes. bí wọ́n bí ẹ̀yin méjèèjì níbejì ìyá yín ò ní dúró. Ah, ẹ̀yin dákun kí la jẹ lọ́sàn-án yìí. ta lẹ kọjú sí. Ah, ta ni wọn àtàn kọjú sí tó jù wọn náà lọ níta ni tẹ̀sí bi koto lúrú. Ah, ah. ẹ kọjú mẹ́ni onídàájọ́ tẹ fèsì. Ah, àtọkẹ́ ngbà ẹ̀gbọ́n òní ń dání oúnjẹ fún mi ń ṣe àkọjú sí èmi ṣe bi koto lúrú mọ́ṣẹ́nu gbẹ̀ bí áfíríkà májíìkì yorùbá <laughs> igun wa lè gbádìí ẹ kò lè gbádìí ẹ bá ti ẹ bá ti ẹgún ṣé ọ̀yẹ́ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ lẹ́rù kò sí wàhálà o èmi. ẹ̀yin ọmọ ẹ̀yin fàdèyí olóró kẹ tó mọ kò fọ ẹ wo bí ṣèbádà lẹ mú lọ ẹ gbóko èkúté lọ kẹ lọ dẹ ṣe kẹ ẹ jẹ. ṣèbádà ni lọ́wọ́ mi ẹ ṣé kí n wá fìgì ọ lérí ni Ah, ẹ fi jẹ́ àwọn aráalé yín. ń hmm. gbà ìpẹ́nu àwọn aráalé mi bí sí máa rí pàpàpàò bí tiẹ̀ sí ń rí yìí nìyí ah. mo ṣe ti bí koto lu. ẹ wo ọkùnrin hmm. mi ń jẹ òní yìí. Ah, ẹ wo ẹjọ ẹjọ mo ṣe rí bí koto pito. ẹ wo láàrin èmi pẹ̀lú yín náà ẹ má jẹ́ ká tanra wa o hmm. ẹ̀yin náà ń gbàdá káàkiri ọgbà láì kiri fọdọ́jì láì jẹ́ pẹ́pẹ́ mọ́ta pẹ́yàn London Bridge. èèyàn ẹ fáàsì ni Ah tẹ́ ti ń sọ̀rọ̀ bí mo ti wà dọ́wọ́ yín ni èèyàn wo kíní irú bọ́sẹ̀ láì sórí bíi kòtò olórú nìsín bórí yín bá yín tẹ́ sálù ẹ̀ ní gàngán mọ́. n wo mi òun wàdà sọ ọjọ́ kókó tí wọ́n fẹ́ gé ni. jẹ́mi ọ wọlé lọ kó tọmọjọ tọ kí àti síkìn lójú wọn bó bá rí bákan náà. ẹ tún jẹ agbọ. Mm. sọ̀rọ̀ mọ yìí mm. má sọ kí mọ. tí bá ti ń bèbú má dá lóhùn ṣọ́ǹgbọ́ mi kò ní bújù kan lọ kí n má dà ló. má dà ló ṣùgbọ́n bí èsì tó máa ń fọ̀ ìní máa fi léra wọn ẹjọ́ máa tàkúrọ̀sọ ṣé òtórù rẹ fẹ́ lé ni. ẹwọ mi ẹwọ ni ṣé mo tórù rẹ fẹ́ lé ṣé mo ní ẹ bá wáyà wo ni. Oh. bẹ́ẹ̀ bá rí yàn fẹ́ sẹ́rẹ̀ eléyìí yóò wá fẹ́ kọfẹ́ eh, eléyìí kọfẹ́. Ah, ọmọ yìí rẹwà. ó rẹwà eh, tó bá rẹwà èmi náà ra dodo. èwo la dodo rẹwà. ẹ eh, dodo èdè ni ma fi jẹra wọn. dodo èdè tó bá wòye kẹ́ fi dodo sí wọ́n lè fi dodo wọ́n lè fi jẹ yín dandan ni kí n fi jẹ wà ní. tóní. ẹ̀wà ni. ẹ̀wà hmm. ọ̀dà. ó yẹ kẹ́ ẹ pa àwọn ẹbí yín o. fún kíni. gbogbo nǹkan tí wọ́n ṣe fún yín wọ́n ràn yín lọ́wọ́. bí báwo. àkọ́kọ́ náà ẹ̀ fáyìn. ení ẹlẹ́ẹ̀kejì wọ́n bùlà sí i. ẹ̀ta. káwá tún níbẹ̀ ti rí tẹ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yín wà sweet ni kò bá dáa. yóò tọ́ mu tọ́ mu yóò tọ́ mu tọ́ mu ọmọkùnrin wọn máa lá ọ̀rọ̀ ni. ṣe tún gbọ́ yóò tọ́ mu tọ́ mu mi wà sweet. ẹ lọ computer village kan fọ̀mátì yín dànù hmm? ẹ jẹ́ wọ́n pààrọ̀ memory card yín. samẹ́ni gig. ẹ kò ṣe gig wọ́n lè fọ̀mátì yín dànù àbí kí wọ́n bá yín pààrọ̀ èdè lu èdè yín náà dáa. ẹ gbọ́dọ̀ lọ sílẹ̀ ọ̀dọ̀ òyìnbó gankan kẹ́ wá ṣe ń tàbí. dúró náà farabalẹ̀ ọ̀yá sí èdè fún mi kí n gbọ́. èdè èdè náà ni Eh, èdè tí yé èèyàn bàbá èèyàn ti ń fọ lè yẹn fọ wọn wá kéde hàn yín. Ah, Ọlọ́run kí n má fèdè tọjá mọ́ tìlú mi. nígbà tí wọ́n ṣe interview kan tó gbà yín kò jẹ́ wọ́n ṣe medical gan fún yín. ìfẹ́ tó ń ṣe ẹ ah! ah, ìfẹ́ ẹ eh, fẹ́ láìwá gé orí tèmi bọ́lẹ̀. so what's the name. Ọmọjọjú. Ọmọjọjú. yes. oh okay. Okay, hello sir. yeah. Eh? ẹ. ẹ ẹsẹ̀ lálejò Johnny. kí ló porúkọ ẹ. oh okay. what's it. Dárasími Dárasími. Dárasími ni sir. Dárasími ah ní kó máa wọlé bọ̀ ní kó máa wọlé bọ̀. oh okay, sir yes sir. one to one. one to one yes. okay go shade your. yes ma'am yes, yes ma'am. Yeah, come in. Come in. Oh, darling. Ah. <laughs> hold it má dání mi bolo ti wá ṣé wọ ni mo pè ní. by the way kí ló ń wá mi bí. Ah, ah. please stop all this expensive joke ah, ṣé o mọ̀ ọmọ ni. ẹ gbà mí jọ ṣé mo jọ aláwàdà ni. like seriously are you crazy come on jọ kí ló fẹ́ kí ló fẹ́. mo fẹ́ rí ẹ. o fẹ́ rí mi. èmi ò fẹ́ rí ẹ. I don't want to see at all. Mi ò fẹ́ rí ẹ rárá In fact, jọ ṣó bó ṣe dúró yìí, kí ló to bí mi ju bó ṣe lọ? Appreciate the door now. You mean I should go out? Yes. You mean I should go I said, out? Appreciate the door now. Ah. ah. No, you are joking. Oh. Worry me. How are you today? Mm. How are you ah, today? Ah. Ṣé obìnrin pé mo pe ọkọ mi? Mo ṣe máa bínú, mo ṣe máa bínú. Ìrókò lè pé láyé náà ló ṣe pé náà. How are you? I'm fine. Lọ́ṣọ̀lẹ̀ ta làwọn. ah my dear má bínú sórí tá máa ń sọ̀rọ̀ àwọn olóríire tó jẹ́ dára sí mi hmm. ìwọ gangan ni sórí àwọn wèrè kan wà tó jẹ́ pé wọn ò mọ bí wọ́n ti wá wọ́n ya wèrè gidi gan wọ́n ṣe ọ̀nà rìn wọ́n ṣì rìn àwọn ni màá dẹ̀ sọ fún àwọn tó júwe ọ̀nà fún àwọn àbúrò wọn pé kí wọ́n páàkì wọn kán páàkì wọn jáde ẹ eh, madam please like i said appreciate the door. you, you mean I, I, I should go out. get. Oh, okay, oh, okay. Mama jáde. Out! Come out of here! Get out of here! Bó ṣe máa rìn ní orí burúkú káàkiri nìyẹn, jọ má bínú sí that. Mm. Ṣé o ti miss me jù? Miss ẹ. Come on, come on, appreciate me. Ẹ jọ, ẹ bá mi fọwọ́ bà ká dúpẹ́ lọ́wọ́ ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù mm àwọn onílù wọn ní mọ́ fi hàn wọ́n ohun tó bá bi jù wọ́n lọ mọ́ fi hàn wọ́n. ọ̀nàrẹ́bù ẹ mọ́ fi hàn wọ́n ohun tẹ́ ẹ bá fi jù wọ́n lọ ẹ mọ́ fi hàn wọ́n. ọ̀nà tó mi bá wọnú àgbọn ni wọ́n fẹ́ rí o. wọn ò lè rí. bẹ́ẹ̀ sì ni pẹ̀rìwò lásán ni wọ́n rí wọ́n ti rèégún rèégún. <laughs> ẹ̀yin àgbàlagbà nínú òṣèlú náà lè máa sọ wípé kò sí gíànú òṣèlú mm-hmm. káfa ti òsì mọ́ra káfa tọ̀tún mọ́ra mm-hmm. ó nìyàn fi ń darí ìlú bẹ́ẹ̀ni ó ní mo ní kí n ṣe mò ń wò pé ká sọ wọ́n dọmọ ni náà bẹ̀rẹ̀ sí ní ṣe rádaràda yìí. dàgbọ́n mọ́ mọ́tọ́ kéèyàn ó kó gbogbo ohun téèyàn ní sọ pátápátá mm. ká kó lọ lé wọn ká pín fún ẹ ní kọ̀ọ̀kan ẹni tí ò ní ṣe tiwa ò ní ṣe tiwa. bẹ́ẹ̀ ni kí ni kàwọn tẹ̀ wá fẹ́ kó yé wa ẹni bá ń lé kọjá ìpèkúpè ní òpè ni ó lè gba ayégún ayégún ayégún ayégún. <laughs> ó ti fi wọ́n wá wá. I'm fed up. Mi tẹ̀lé kó mọ́rọ́ mi ti sú mi. I'm just tired of this embarrassment. But dára sí mi, dára it's okay. Ẹ jẹ́ ìjẹ́ má ah. What is going on? Kí ló ṣẹlẹ̀? Mo ṣe ní kankan tí mo fẹ́ sọ. I'm just tired. I will kill myself. Kill yourself báwo? Ẹ jẹ́ má bínú. Ẹ jọjọ lọ, mo bọ̀, mo bọ̀, mo bọ̀. Kí ìkẹ́ àbí ọ̀nà tó tó fẹ́ gbà yọ sọ́nà rébùrè. ẹ̀yin ni ẹ má jà fílẹ̀ o. tọ́jú kí gbogbo ayé àti dòrìṣà ooo ẹ̀wí àdó àti dòrìṣà àwọn ọ̀gbẹ́ni ooo máa gbogbo ayé àti dòrìṣà ooo. ẹ fún mi àforí àgbààgbà ọmọlé ògbẹ́kẹ̀rẹ̀ǹgbẹ̀rọ̀dọ̀ eleegun awọ ẹlẹ́gùn ló kọ́ létí ìrẹ́lẹ̀ ìṣẹ̀dá ọ̀rẹ́ rẹ o gbogbo tá a bá ti fẹ́ kó mọ ṣẹ́ mọ́ lára ni o tó bá ti gbé jẹ́ ọ̀tún rẹ̀ wọlé kó sì máa gbà tòsí wọlé kó ṣẹ́ mọ́ lára àṣẹ o àṣẹ o kó ṣe kó ṣe ní tìlá kó ṣe kó ṣẹ́ mọ́ lára ni o. o ti ṣe torí tàtí wẹrẹ ló bóyin làkọsìmọ̀gbà ló bílẹ̀ òkété fìrù nílẹ̀ ilẹ̀ gbọ́ àkùkọ kọlá yẹ ẹgbẹ́ gbà lọ́rùn wá fọláwíyá o ó yá ǹdẹ ó yá lọ mọ́mọ́ agbomi ní wọlé ẹja agbájúbà nípẹ́lẹ́ ọ̀pọ̀lọ́ jẹ́ sùúrùsùúrù là á sọ̀rọ̀ èsúrú bàràbàrà là á sọ̀rọ̀ bàrà ọ̀yá ẹ máa lọ ẹ máa lọ ẹ gbéra gbéra. kọ́ọ́ gbogbo sí àwọn ẹni lọ́fẹ̀rin erin sunkún ọ̀ lọ́la o òrìṣà àmì àṣẹrẹ ọ̀gbọ̀n ló bu yìí ẹwọ ẹfọ tí wọn fẹ́ fọ ẹfọ sunkún pọ̀ wọn nìyí òrìṣà àmì àṣẹrẹ ọ̀gbọ̀n òun ló bu yìí ó lọ níṣe abọkun mọ lọjọlọjọ àjànkọ lọkọlọ ni òfẹ tọwọ rẹ mú wa àwọn àwọn òfẹ tọwọ rẹ lẹni jẹ àdúrà bò ní àlàkẹsù tí ó lálàlà tí ó fẹ tù méjì bọ nítorí ajé ìka sárasára àwọn ọba tí wọn fẹ ba ọkàn gbọgbọgbọ àwọn ọsùn ọkọ mi tẹgbà tí wọn fẹ ba ọkọ mi tẹgbà tọlọ ìlọrùn kásá àbí kájà ni àdúrà fọnù gbó tí ó fọ pokùn tí ó padà lẹrù ẹni mojúbà kí bá mi kọ́ mọ́ sẹ́ ọ̀la mojúbà kí bá mi kọ́ mọ́ sẹ́ ọ̀túnla mojúbà kí ó yà tàpá ó yà mú ọmọ ẹ. dára sí mi olúwa dára sí mi o gbọ́ tí mò ń pè ẹ́ now let's go jálọ. where where are we going where are we going. jálọ jálọ. Ah, ah. ẹ kó wa jùmọ̀ tó yẹ fún mi. jókòó jókòó jókòó jókòó jókòó bẹ́ẹ̀. mi ò fẹ́rẹ́ nìkan kan nu yín kó tẹ̀lé mi àtógógó o àtógògò mi ì fẹ́rẹ́ nìkan kó tẹ̀lé mi náà kí ló ṣe. zoom. mo rò kó làlàáfíà. ọ̀gá ẹ já lọ. ọ̀gá. ó dà kó ní ọ̀sùn ìyàwó àti. ẹ ọ̀gá. ẹ má pàṣẹ. kí Ah, ah. ẹ tá a máa béèrè lọ́wọ́ ẹ̀rọ náà wà láti inú ilé. Ah, ṣégiri ò mú yín ẹ tá a bá béèrè lọ ẹ̀rọ kí ló sọ̀rọ̀. Eh, ìyá àjọ ó sì ń bi agbe kí ló ṣẹlẹ̀ mẹ́bí inú ilé kankan ìkan inú ilé lẹ́jì tí ó ń bọ̀ kí ló ṣe wọ́n gangan. ẹ ẹ ẹ tiẹ̀ ẹ eh, tiẹ̀ dún ẹ house help kí ló ṣe ọ̀gá tí wọ́n fi rọ́ọ̀sì jáde pẹ̀lú pikin. sef. sef kí ló ń jẹ́ sef. sef kọ̀ọ̀kan bọ́ọ̀dù ni àní kí ló sọ̀gá ọ ní sef tí mo béèrè sef lọ́wọ́ rẹ ni àbẹ́ ẹ̀ wá gbà mí ni kí lè tàn dáná sẹ́mi ló yẹ ọkọjú sí pé kí lọ́sọ̀gà tó ṣe là lójú bí igi ẹ̀fọ́. ẹ ìwọ náà wò pé ojú ọ̀la ẹ̀fọ́ mm. ẹ jọ irú igi wo mẹ ṣé igi gúre ni àbí tẹ̀tẹ̀. sọkọ ẹ ebo ló sọkọ láìsí wizkid ngbọ́ ọtún fìlà mi wé sọkọ oríire ò pé. ẹ ẹ wo ẹ mọ̀ jà fa nǹkan tó yẹ ká fa ẹ akọ̀wé kí ló ṣẹlẹ̀ gangan. ẹ jẹ́ kí n lọ lé kí n lọ pé ọ̀gá kí wọ́n tó ṣẹlẹ̀. ẹ ẹ wá ẹ mọ ẹ mọ ti lọ kọ́ lọ́gá èmi lèmi ṣe làbí gé ẹ̀fọ́. sọ gbádùn akọ̀wé ẹ mọ̀ bínú o níwọ̀n kan ti filẹ̀ dàbí ẹgbẹ́ akọrin ọ̀run. àwọn ibi tá má wẹ́nu ẹ̀bí ẹnu èdè. ẹni ọmọ rí tiẹ̀ rẹ. one one. irọ́ kéèyàn má gbé mi ló fa one point one. one one jọ. straight wind ni kò gbé mi. one one wọ́n gbé mi ló fa. yáàjọ ah. yáàjọ ah. ẹ mọ ohun tó ṣẹlẹ̀ ẹ ń tẹ́ ká bí ni kí ló ṣẹlẹ̀ sọ́gà gàgàgàgàgà. ẹ eh, akọ̀wé kí ló sọ̀gà. ẹ akọ̀wé ẹ̀yin náà ẹ gbọ́ kí ló sọ̀gà gbogbo èèyàn kàn yọ ebu lára yín gbígbà tán kì í lórí kí lè yín. ẹ eh, àwọn àti bébì wọn wọn jọ rọ sọ. irọ́ ojú ti wá fọ àmọ́ pé àwọn àti bíbí lẹ́jọ́ jáde. èwo ń go wèrè gan tí ọ̀rọ̀ bá ti kọ̀ eh, ọ̀rọ̀. ẹ ẹ bọ́ àgùntàn bíbí lọ́jọ́ wà tán fi jáde ẹ pé ọ̀gá tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ gíláàsì bíi mìíràn mọ́tò àwọn ìwúta láìwí sùtù yìí rèébi palẹ̀ ẹja yìí àní kí ló sọ̀gá ẹni wọn rọ́ọ̀sì jáde àti bébì. ẹ wá ogun tá a sọdún tí mò ń rí ẹ rí kí ló sọ̀gá o. kí n la ní ẹjọ́ ń gbénu lé kọ ni. kèrègbè tó. dé. dúró pa pa pa pa pa. <laughs> ló ṣẹlẹ̀ kí ló ṣe mí. èdè mi èdè lábìkì ọ́. fẹ́ báyọ̀ nìyí. Hmm. ọmọ rẹ̀ ni mí wọn kì í fọmọ rẹ̀ bọ́ rẹ̀ ìdí òní dì mí àṣàṣì òní ràn mí asán òní jẹ́ tèmi ẹni bá robi sí mi ibi àbá tọmọtọmọ tẹbítẹbí tààràtààrà tíran tíran. dákun ó yé yín ẹ kódà ó yé yín jù mí lọ ẹ mo bẹ̀ ni mo fi lé bẹ̀ yín ẹ dákun tá a bá ro tòní ẹ jẹ́ ká ro tàná ẹ jẹ́ ká ro parí bíi ibi táwọn yẹfa ti ṣe nú ẹgbẹ́ yìí ẹ dákun ẹ fi èdè nù mo fà pèrè bẹ̀ yín. ẹ̀yin ẹ wo ẹ̀yin bàbá gbogbo ohun tẹ́ ń sọ pátápátá là ń gbọ́ ẹ̀yin ọmọ wípé Fọláwíyọ tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó sọ́ra rẹ̀ di àṣẹ̀ṣẹ̀ yọ àkànní ó lóun abìwó gàǹgà ọwọ́ ayájú sómi gbóná àwọn ago omi gbóná òjò gbogbo wa náà la mọ ipa takuntakun tí bàbá rẹ̀ kó nígbà tí ń bẹ láyé ó sì ti kú nù ọmọ tẹ́ ń sọ ìgan kọ̀mẹsẹ̀ tọ́sẹ̀. kọ́mọ́ ah, eh, èrò bàbá sì bàjí òjì ẹ̀rù òní bàjí mèrè bàbá ọ̀bọ. Ah, èrò ọmọ yìí mọ ó mọ bàbá àló mọ pé òun sẹyìn ah, bí ọba mọ ni kò ní kémọ gbà wá bá mi ó ti kémọ gbà wá ìdápẹ́ ẹ̀jẹ̀ ká gbà. àwọn ò ní gbà ẹ dákun. a lè gbá o. ẹ dákun ẹ dákun. Ah, olúwo ẹ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni. lisa bara ọgọ. Ah. inú ń bí mi. Ah, gbogbo alamọ pé rán rán ìwọ̀n sùn kìrìmùkìrìmù ni dáwọ́ àgbà tẹ̀lé gbogbo bá mẹ́mú mẹ́mú tó bá fìdí àkíngbé sọ́lẹ̀ ká ilé ibi tó bá sọ sí ìgbẹ́ ẹ̀mú akúnlé ọ̀hún kankan kan. kan, kan àmọ́ bí wọ́n bá wá kọ̀ bí wọ́n bá láwọn ò ní kó gbé ẹrú kalẹ̀ dandan ni kílẹ̀ ọ̀hún gbóná. Ah, ah, bàbá àwọn òye ṣé bí wọ́n nígbà mi gbó òun nígbà mi gbó bẹ́ẹ̀ ni gbàmí ọ̀dàn ni gbàmí ọ̀dàn ah, gbàmí gbàmí làgbà àkì gbàmí sẹ̀mírò bàbá àwọn awo tí ń bẹ lórí àpèrè wọ́n ti tafa kódà ọ̀fà ọ̀hún ó ti délé ó ti dóko má jẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá já ni kì í sá kan àgbáwo má tún kàwú àkàrẹ yìí dákun mo bẹ̀ yẹn dákun òṣùpá yìí rèé. bàbá ẹ mọ bẹ̀bẹ̀ ẹ dákun. ejò ti wọ́pọ̀ omi tàná. ẹ bóyá kí bóyá kí n dákun. àbẹ́ má jẹ dọ́sápò yín nu oje kán dọ̀. sọ̀rọ̀ mi ń bẹ. irú ọ̀yìn tó wà yìí náà ni ó tọrọ ẹ dákun ẹ dúró. ẹ jọ kí náà tún wá tí bó ti gbàrà ti ṣe ti wá yóò kàn fẹ́ máa sọ adi jẹun jẹun ó sú mi o. <laughs> ẹ wò ó ìtì ọ̀gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ wọn ẹ má jẹ́ kí aláàgùn jìnnà lórí ọ̀rọ̀ wọn o inú mi dùn pé gbogbo àwa tí a jókòó síbi ìkọ́lọ́pátá wọn la mọ nǹkan tó ń jẹ́ òṣèlú òṣèlú kẹ̀dẹ̀ rèé mo dọ̀bálẹ̀ inú mi dúró ni àwa ni ká tọ́ wọn ní gbogbo ọ̀nà tí wọ́n bá rò pé àwọn lè gbà láti yọ sí wa tó bá jẹ́ nípa tówó ni owó ń ṣe pọ́blẹ́mù tèmi o bá a ṣe máa jáwé olúborí nínú ipò tí mò ń dù yìí gangan òun ló important sí mi iye tán bá fẹ́ gbà ẹ jẹ́ ká fún wọn tá a bá wọlé tán kèrègbè ló máa júwe ibi tá a máa fokùn sí i ẹja fún wọn lówó ẹja fún wọn èlò náà fẹ́ gbà. àwọn wo lówó. àwọn tó ń béèrè ẹ. àwọn ẹranko yẹn la fẹ́ fún lówó àwọn tó jẹ́ pé tọ́lọ́run bá dúró tì wá tán tọ́lọ́run gbà fún wa tá a dìbò tá a wọlé tán àwọn náà máa kọ́kọ́ tako ìjọba wa dandan dẹ ní ogbó owó tá a bá ná tá a fi dìbò a máa dá padà síbi tówó ti jáde àwọn kan yìí náà náà máa kọ́kọ́ máa tako ìjọba wa nígbà tó bá dìbà yẹn a lè fún wọn kọ́ bọ̀. ẹ ká tiẹ̀ wá gbà pé a fẹ́ náwó lóòótọ́ ọ̀nà wo la fẹ́ gbà tá a fi náà náwó ànájù ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fọkàn balẹ̀ orí tá a fi ṣèwé kò ì kúrò lọ́rùn gbogbo yín lè rántí fọ́múlà twelve thirteen fọ́múlà twelve thirteen yẹn gangan la máa lò fún wọn. twelve thirteen ṣé ẹ̀rẹ̀ rẹ̀ pé ìyẹn máa work àwọn ìyẹn stubborn lò wọ́n dẹ̀ wá ẹ̀yìn. You can see we're in the meeting. So why are you doing like this? Lord, do dè mí ní reception my wife. báyìí. Rárá mo fẹ́ rí yín sin sin sin sin. Ah. Dára sí mi. um. Ẹ má bínú ẹ Joe. Ṣẹ́rí ọmọ yóò ṣe bẹ́ẹ̀. Ẹ ṣáàrí tó ń jápá mọ́nú fún mi. Mo mọ̀ mo mọ̀ mo mọ̀ yẹn fún lọ síwájú wa ló gbọ́dọ̀ jẹ́. Ẹ mọ̀ kí mi ní ṣe nǹkan tó máa lòdì sí tẹgbẹ́. Ẹ wo ọ̀nà wa ò ní dàrú ọ̀nà wo ni mo mọ̀ torí mo rán lọ síbì kan lórí ọ̀rọ̀ olóṣèlú ìdè náà ni tó ti yé yín ẹ sáré yọjú sí wa wa ṣí ibẹ̀ ẹ síbẹ̀ ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò lọ ẹ máa bẹ́tò Darasimi Darasimi I don't understand all this why to kàn like láti máa embarrass me all the time kí ni túmọ̀ ilé tó tún ṣe bẹ́ẹ̀ ń sìn. I want to hug you and kiss you. hug me and kiss me tó bẹ̀rẹ̀ pé mẹ́tì ń lọ lọ́wọ́. mata. tó bá hug me tó kiss me tán kí ló tún kù. nothing. Ah. yes. okay no problem. ń <laughs> um, ọ̀gá eh, oh, oh, oh, sir sorry sir eh, we are still waiting for you at the meeting. and eh, then go back to the meeting i said, get ah! out what is all this. dadi oya. now. That's what gbà tó ṣe pójú ń dùn wọn náà káàdì tó ṣẹlẹ̀ tó pe dájú now. will you stop all this Daddy, Daddy, Daddy, Daddy, dabi Daddy, Daddy oya náà Daddy. oh my dear. <laughs> lídà yìí eh? lídà wa ọ̀nẹ́jà ni. ẹ̀gbọ́n yes ma. ó dàbí pé a máa fi àdàgbà mítìn yóò rọ̀ síbi tá a dé yìí kí ẹ fún honorable lábọ̀. ẹ má bínú ẹ̀yin leaders ẹ̀yin àgbà náà lè máa sọ wípé a ò kí ń fa orí lẹ́yìn olórí àdẹ̀dí ṣe òòsà lódò kí làbẹ́làbẹ́ má mọ̀ ẹ kàn fún wọn ní few minutes nǹkan tí wọ́n lọ ṣe yẹn nǹkan tó máa fa ìlọsíwájú fún ẹgbẹ́ yìí náà ni sà. P. for how long ìgbà wo la fún máa dúró síbí dà á níbi táwa náà ń lọ kásáré sí mítà fẹ́ ṣe pápápá ká kó lórí ẹ̀ ẹni kásẹ̀ tó máa dúró ẹ jẹ́ ká round up ká conclude kẹ́ fún feedback ìyẹn fẹ́ better. ẹ mọ̀ kátà máa ṣe ẹ kàn fún mi ní few minutes. ẹ ẹ má bì ẹ excuse me náà sà. ayé ayé. lójoojúmọ́ ẹni oh yeah. stop it i'm in the mood. Ah. you are in the mood. yes. Ah. ó ti yẹ kó máa lo brain ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan <laughs> ìwọ náà gbọ́ nǹkan tó sọ tán sí ó ní dáàdì i'm in the mood gbọ́wọ́ kú wò. no problem honorable ìfọláwíyọ ẹ jọ ṣé o máa ń fọwọ́ ra òyì kó má kọ lójú ni. Ah. kí ni tí wọ́n gbélé tó ń sọ ìtorí ọlọ́wọ́ you're my husband and I can ask for my rights anytime. So tó bá yẹ pé ọ̀rọ̀ yìí lè fẹ́ máa complain ẹ eh? máa help yín gbà yẹn tó bá yẹ pé ọ̀rọ̀ yìí lè fẹ́ máa complain ẹ eh? máa wà lókè sá. dára sí mi ṣó fẹ́ rèébù dáadé ẹ. mo rèébù yín náà. Ah, ah. eh, what is the meaning of all this. máa wà lókè máa help yín ṣe bó ti rẹ̀ yín ni máa help yín máa wà lókè. dára sí mi. nǹkan tá a nílò nílé bíi ìsẹ̀mú bíi ọ̀fadà ó ti tán tẹ́ ní rán yín létí láàárọ̀ yìí. Ah, ah, oh, serious. You can't even wait for me. Oh. I'm sorry, baby. Mo rò pé o um, rest díẹ̀ nínú ilé nínú ṣe rest <laughs> ìwọ ló máa rẹ̀ kó lè rí mi nà. Ah! really. àǹtí ah, àtọkẹ́ kí ló ṣe yín lẹ́sẹ̀. ẹ̀fọn ni ẹ̀fọn. aáyán bá mi ṣí oúnjẹ bíbí. wọ́n ti dà. <laughs> lóde ah! wọ́n dùn mí. ok ẹjọ́ mo need hot water díẹ̀ ẹ ṣe ètò lọ́wọ́rọ́ ni àbẹ́ ètò hó yeyeyeye hó yeyeyeye hó yeyeyeye. àǹtí àtọ̀kẹ́ ah, ah, kí ló máa ń ṣe iná hot water díẹ̀ díẹ̀ ah, ó dẹ̀ ga o. ẹ mú mọ mọ. gbọ́dọ̀. ṣé wọ́n fẹ́ àti jẹun kan ní ẹ̀fọ́ wọ́n wá gbóúnjẹ fún mi ò jẹ mọ́. tí ẹ bá understand nǹkan tí mo sọ dáadáa òṣèlú kì í ṣe nǹkan tí ó yẹ kó jẹ́ jàgídíjàgàn gẹ́gẹ́ bí a ṣe pè é a fẹ́ sin àwọn aráàlú ni a fẹ́ kí agbègbè wa dára ni a fẹ́ kí ìlú wa lápapọ̀ kó dára ni so nípa ìdí èyí mi ò rò kó yẹ kó jẹ́ jàgídíjàgàn lọ́dọ̀ tèmi o òṣèlú kì í ṣe nǹkan tí a lè fagbára mú. hello hello dad hello. God. Ah, what's the meaning of all this for goodness sake? Ah. Sir, a gbọ́ pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ yín wọ́n DJ against yín. Báwo lẹ ṣe fíìmù pa? Ẹjọ́ ẹjọ́ ẹ bá mi pa ẹ bá mi pa ẹjọ́. Hello there. dìrẹ̀. Jọ má bínú. Ó ṣáà ń gbọ́ tí mo ní kọ́ bá mi pa ń sìn. Wọ́n ṣe interview fún mi lọ́wọ́ ní ọ́fíìsì mi ni. Okay, ma get back sir. Eh, ẹyinjú ṣé kò sí nǹkan kan. kò sí nǹkan kan. hello. ẹ ẹyinjú èwo ni èwo làmọ̀ràn bínú ọ̀yọ́ tí ó sì máa lọ́yàn lọ́rùn ó mọ ó mọ béèrè béèrè tí èsè tolú ẹ̀. mo mọ̀ tọ́ wèrè o ó dà kò burú wá pé nǹkan tó fẹ́ gbọ́ nù àárín káàkiri látàárọ̀ èmi àtọ̀gá ni. ẹ akọkọ akọkọ lọ sí itiri e itiri e wọn ra nǹkan bẹ̀ wọn jẹ nígbà tá a sì kúrò ní itiri e èmi lọ wu ọrẹ mi kan ní mọ́ṣúárì báyìí ń bẹ̀ mo tún lọ wo kejì náà ní wo ó dà question simple question ibo lẹ́wà ń bẹ̀rẹ̀ sí ní ka national anthem lé mi lọ́wọ́ dadi ah! dadi okay I know what to do. ẹ káàbọ̀ ẹ̀yin. ok merci tájù kí ló ṣẹlẹ̀ kò sí problem. Ah, ah. ọ̀gá o aláyé. ẹ báwo ni. Ah, kí ló ṣe máa ń kele tó ń rush out nínú mọ́tò tó sì ń rush in sínú inú ọ́fíìsì lọ́hùn. ẹ jọ ṣé ni máníjà mo ń kele ní ṣèbí àwa kọ̀ lèmi jẹ ọ̀rọ̀kọ̀rọ̀ ṣe kẹnu ẹ̀yin ọmọ òkè mẹ̀sí báyìí ẹ̀yin àti tápà ẹ̀ nílà ká ó dàbí pé nǹkan sí ọ ni ẹ̀ sọ̀rọ̀ pé mò ń ṣeré ni ah. sọ̀rọ̀ pé mò ń ṣeré. ẹ ẹ mo fi yẹn fún yín o ẹ ó yà tí àyàn kan sí àtẹnukẹ ah, mọ. ẹ ní pé ìkan lára àwọn ọmọ ẹgbẹ́ mi ó tún gbàpò tí pẹ̀lú àjọjáde fún ipò kan náà ìyẹn náà ń pè ní òṣèlú géèmù tó wà nídìí ẹ̀ gangan nìyẹn kò yẹ yín wá dúró lórí bí o bá ṣe mọ̀ gbá bẹ́ẹ̀ náà ṣe mọ̀ gbá àmọ́ ìyẹn kì í ṣe wàhálà ẹ mọ̀ pé nǹkan tó bá ti dáa tó ti jẹ́ nǹkan gidi a lot of people náà ló fẹ́ máa sọ wípé àwọn fẹ́ ẹnìkan náà ló máa já mọ́ lọ́wọ́ àmọ́ àwọn leaders wa ti pè wá papọ̀ outcome nǹkan tí wọ́n bá sọ mo pé very soon ẹ̀yin náà gbọ́. Eh, honourable báwo lẹ ṣe máa feel tí outcome ìdìbò yìí lẹ́yìn gbogbo akìbò yẹn. mo fọ ẹ̀ fún mi mo fọ ẹ̀ fún mi mo fọ ẹ̀ fún mi ẹ wo tí mo ní kó mú fún yẹn fún mi yẹn make sure kẹ́ kọ́ tẹ̀ kúrò mbẹ́ o mo ti sọ fún pé mo wà ní méjì ṣe bóyá kí wọ́n pa fóònù ẹ ní kó ẹ tán padà járe. lẹ́yìn gbogbo akitiyan yín lórí ìdìbò yìí báwo lẹ ṣe máa fi ìdìbò kí o bá já mọ́ mi lọ́wọ́ ẹ mo ti mọ̀ pé nǹkan tẹ fẹ́ sọ náà nìyẹn inú mi á dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ẹnìkan ló máa já mọ́ lọ́wọ́ nínú kó jèbè tàbí kó jẹ́ òun àmọ́ ṣe mọ̀ nǹkan tó ń jẹ́ àgò ẹ mú àgò wọ́n ní àgò ló máa ń dádìyẹ gbẹ̀yìn èmi náà ló máa já mọ́ lọ́wọ́. bó <laughs> ti kí kí nìkan tó fẹ́ kí ló fẹ́. ẹyin ni mo fẹ́ ah, ah. you are my love my everything. ẹjọ ẹjọ ẹjọ ẹ bá ẹ bá pa kínní ẹ ẹ pa ẹ pa ẹ pa ẹjọ ẹ sáré bá pa ẹ make sure pé ti pa. báwo ni mo ṣe ní gbọ́ voice tó kọ́ mi dẹ̀ máa balẹ̀. màá ṣàlè pé mo ṣe interview lọ́wọ́ kí tún mọ ilé. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lọ. bẹ́ẹ̀ ni kí o kí n fọpẹ́ lọ́wọ́ ẹ̀ ọwọ́ ẹ̀ ń lọ sálẹ̀ ẹ́ ọwọ́ ń lọ o. kò má ta. kò má ta yìí pé ọwọ́ ẹ̀ fẹ́ gbá mi ní nǹkan kò má ta pé ọwọ́ ẹ̀ lè di nǹkan bàbá ẹ̀ mú. kí lẹ̀ ń kọ. just observation. ṣé ìgbọ́ pé mo ló fẹ́ di nǹkan bàbá ẹ̀ mú. a ti sọ̀rọ̀ tán náà no problem a ti sọ̀rọ̀ tán ẹ jẹ́ ń wo tẹ́ bá rí kọ́ọ̀dù ẹ̀ àtọ́kẹ́ ẹ máa kojú mọ́. akọ̀wé àgbà. báwo ni. a kó ojúmọ́. báwo náà ti ẹtí ẹ̀sùn dáadáa. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. kí ló ṣẹlẹ̀ ọ̀gá ò tí ì jẹun ni. wọ́n slept lọ wọ́n sùn. by this time ìjọba mi jí wọn kàn sí pápápá. èmi lè jí ọ̀gá tó bá ti ń sùn báwọn kò sẹ́nì kankan tó lè wò kú wọn fúnra wọn yìí. Hmm. ok ẹ Dárasími ti jẹun tán tiẹ̀ bá mi pè kó jẹ́ káwà kọ́kọ́ lọ sí nǹkan tá a fẹ́ ṣe. Ah, sẹ́rí <laughs> nítorí fá fún ọ̀gá iná ló ṣe okùnfà Dárasími bí n bá lè jí ọ̀gá yìí tó jí Dárasími torí yàrá kan náà nà sùn ẹ dúró ni ọ méjèèjì ó woke up togetherness. yàrá kan náà kẹ. bẹ́ẹ̀ni kí ni. nǹkan tí wọ́n ń ṣe ní ọ́fíìsì wọ́n tún ti ń ṣe lé ni. Ah, ah kí ló tẹ wá ṣe ṣe ṣe ṣe ṣe kí ló tẹ ń da àwòrán bí ìrẹsì tọ́sẹ̀ tí ò jẹ́ náà ṣèbẹ́ yìí ni ọkọ bílẹ̀ wíṣù ní ọ́fíìsì ní ìsìn báyìí wọn wá fi bò mọ́ o wọ́n ń ṣe ń pàṣẹpàṣẹ gidi ni. ẹ wo bí bẹ́ẹ̀ bá pẹ́ jù ẹ mọ̀ gbọ́ ẹ̀yin tó rí gidigidi ẹ wo etí mi ti gbọ́ oríṣiríṣi tójú mi ti rí báyìí hmm. ẹ jẹ́ fi kalẹ̀ ṣiṣẹ́ ń bá yín bomi wá tútù lẹ́mu àbí gbígbóná. wo fi mí lẹ̀ ó ti dá o. ó sì dá ọ lójú. Ah, ah, tó dá mi lójú kẹ èmi ti sọ fóun látàárọ̀ ilé wọn ti ń ṣe lọ́fíìsì kó tó wọn sọ pé wọ́n tún ń ṣe é léègé. <laughs> kè mọ̀ sí è e. ah, ṣe bóyá akọ̀wé ló kọ́ sọ fún mi pé nǹkan báyìí báyìí ṣẹlẹ̀ lọ́fíìsì lèmi náà bá dẹjú hmm. ìjẹta ni ẹ wá wòran ibẹ̀ lèmi gan ti ń fura lọ̀gá bá náà bá mú ọmọ wọn báyìí ní wọn bá gbàǹdì pa ah. ni yóò bá ṣe pàpà eh? mo bá pẹ ah, irú eré èwo lélẹ ní wọn bá tún fọwọ́ kọ ọyàn òkè hmm. ní wọn bá ní à ah, mọ̀ bá ti jáde o àwọn bọ̀ra bèrè kọyàn bọ̀ mo bá ní bèrè kọyàn irú eré wo ni bàbá àtọmọ mọ̀ ṣe débi mọ̀ tọyàn mọ̀ tẹgbá ni ṣé wàá mọ nǹkan tó wàá ṣẹlẹ̀ o hmm. tẹ́ ẹ bá pẹ́ jù hmm. ẹ̀yin ẹ̀dẹ̀ tí ṣé rí bí díje bá wọ inú ọ̀dọ̀ wa yìí yóò mọ fi rin tònú wọn yóò mọ fi ṣe bíìtì ni. tí o mọ scratch ẹ mọ̀ gbọ́ yìí ha ẹ sì bọ́gà sí ga ọ̀gá ti gbà ní. ẹ dákun tábà wí náà tẹnu ò bá ní bo tí ò bá ní fàyà irú eré òsì wo nu sẹ́rí pòkìn ayé ti ń dé ee bí àṣà olórin tó hmm. kọrin tó ní ayé ń lọ sópin o bàbá rere bàbá máa sọ ẹ sẹ́rí pòkìn ayé rè kéèyàn owó sùn sùn hmm. kó sì máa mú ọmọ rẹ̀ kó sì máa nà ń pa tiẹ̀ kó máa nà ń kó kó kó máa ṣe kéré wà. ẹ tún máa wo ẹ má jà gbèsè o nǹkan téèyàn bá mọ̀ lèèyàn mọ́ èèyàn ò ní lọ sọ́dọ̀ ẹ má là kéèyàn fẹ́ ra súyà kọ́mọ́ fún yàn tẹ́sí. yàrá bàbá lè fẹ́ tẹ́sí ọmọ rẹ̀ kó tó di pò lọ́lé ọkọ. tẹ́sí ah, wo ni ni. ṣé kò ní ah, mọ̀rú ṣé bọ́lọ̀ ló fún ṣé kò ní mọ̀rú wéètì tọ́ bẹ́ẹ̀ mẹ́rin. ẹgbọ́rọ̀ dìdìrì lẹ́nu àfihàn. tẹ́sí ti wèrè tẹ́sí ti wèrè wọn tẹ́sí ti ah, lóòótọ́ láti ju aláyé ti dáyé gbogbo èèyàn lọ́mọ̀ pé di olóúnjẹ méjì tó ju kínní yìí lọ. ṣùgbọ́n bọ́gà bá kàn tiẹ̀ wá fẹ́ gùn ibò yẹ kí wọ́n bọ́ sọ́nà iwájú àbí kí wọ́n pọ̀ kéèké wọ́n tó rajà tí wọn ò bá sì rí nǹkan kan iwájú èyí tó pọ́n dò bí ọ̀lẹ̀ àwẹ̀ tí ń bẹ lákàtà wọn yóò sì kí mọ́lẹ̀ yóò fún. sáwọn dísà lọ̀gá. tẹ́ ah, ah. ẹ sọwọ́ bí ọwọ́ àyà. Ah àgbàlagbà. tẹ sojú sẹ funfun bí ẹyin tí ò láta ẹ wá sara yìí bí arúgbà lè gbà. àwọn àti ìjẹ pọn fẹ́ sòkun wọn ni kò wá kí àwọn ó pọ̀ jù. sanja wèrè mọ tilẹ̀ ni. níbù mi kò ṣe níbù ọ kò ṣe níbù ọ o lójú lójú tì ní nígbà tó fẹ́ sọ̀rọ̀ nísìn ṣé kò yẹ kí wo mọ̀ ẹ pé ọ̀gá ó lè jẹ́ pé ọmọ ọ̀gá gangan. ẹbí gbogbo yín kan gbà mo ti ń bá yín dọ̀wẹ́ kẹ́ mo ń gbọ́ yín sà. ẹ ní ọkọ mi àti ọmọ mi ṣe kíni ah, wọ́n fẹ́ra wọn ah, wọ́n ṣe bíi lọ́kọláya no no no um, rárá sà kì í ṣe pé mi ò gbà yín gbọ́ àmọ́ irú ẹ̀ ò ṣẹlẹ̀ ní sàkání mi rí ni. Ah, mo ti gbọ́ sà ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run àtúntì yín náà ṣe ah, ah. ah, ẹdùn ṣé mo lálàá ni dára sí mi òun àti bàbá. Fọláwíyọ Fọláwíyọ kí ló ṣe láàrin ìwà àtọmọ mi. ní ìgbọ́n tó ń sọ o. you heard me right. mo kí ló wà láàrin ìwà àti dára sí mi. wà láàrin mi àti dára sí mi tó wà láàrin wa náà jù pé responsible father tí mo jẹ́ sí dára sí mi náà ni. mi ò understand. mo ń bí ẹ again kí ló ṣe láàrin ìwà àti dára sí mi. mi ò gbọ́n tó ń sọ jẹ́ kó clear o kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ju bàbá jẹ́. no no no please má dìbò fún mi rárá má jẹ́ try to pretend tó ń ta yóò bá rí wọn ní sọ wọ́n ní òun fẹ́ ọmọ mi mi ò gbọ́ ẹ o. wẹ́n ló fọwọ́ mi jọ. wọ́n ní mò ń fẹ́ ọmọ mi. ó gbọ́ mi dáadáa. yẹ́ mi sí yẹ́ mi sí ah wo bí brain yẹn tó ti tó ti format láti gbà yẹn kò yẹ wọ́n ti restore ẹ̀ padà o torí tó bá ti restore brain ẹ̀ padà tó ti ń ṣiṣẹ́ perfectly ò ní máa sọ̀rọ̀ òṣì tó ń sọ yìí. ìwọ gan-an restore brain ẹ̀ because mi ò rí ọkùnrin gidi ọkùnrin alárìbáríkà tó máa bá ọmọ ìlàjọṣepọ̀. can you imagine ṣé báyé tiẹ̀ ṣe rí ló ṣe fẹ́ káyé tiẹ̀ mẹ́rin. ẹ ẹ wọ́n sọ bẹ́ẹ̀ tèmi nítumọ̀ ìwọ kọ́kọ́ ni àgbákò ilé ayé mi mm. láti ọjọ́ tí mo ti fẹ́ ni mo ti rẹ̀ sílẹ̀ àgbákò ilé ayé mi mm. what are you talking about. can you imagine ara nǹkan tó ṣẹlẹ̀ náà mo kí bí gángan tó wà lára ẹgbà ẹnìyẹn tó fi lọ o tún dé sí i o tún increase sí mi tí o bá jẹ́ bẹ́ẹ̀ wàá ronú wọ́n sọ yẹn fún ẹ̀ ta ọ̀dẹ̀ padà wàá bá èmi ṣé o tó sọ fún mi sì ni pé tó bá jẹ́ pé ọmọkùnrin la bí ó máa bẹ́ẹ̀ lájọṣepọ̀. èmi lájọṣepọ̀ èmi èmi yàtọ̀ sí mi ò jọ rárá let me say something láti ìgbà tó ti bẹ̀ sí ní dáwọ́ yóò gbogbo òṣèlú rádaràda tó ń ṣe mm. ló ti bẹ̀ sí ní tójú lékiri ló ń tójú bọ́ lékiri. ṣé kò sí wàhálà ṣé grandpa ẹ̀ náà gbà yẹn gbà tí mo fẹ́ sọ náà kan ṣùṣe lórí tó bá jẹ́ pé ìran yín. àwọn ìjàlájà ẹ àwọn ìjàlájà ni wọ́n bá wọn ṣe lájọṣepọ̀. wọ́n máa ń bá àwọn ọmọ wọn. mi ò wá bẹ́ẹ̀ ṣe é bìbá yìí o. lájọṣepọ̀ ni ìyẹn ló máa fi sọ tèmi. mi wá gba ìṣeré bíbá. táwọn wo ló. bó bá ṣe ṣe bẹ́ẹ̀ ní ìwọ̀n tiẹ̀ má gbèdé ọ̀wọ̀ ìta. àwọn olóńgbà bàbá la ọmọ bàbá la ṣeré. àwọn olóńgbà bàbá la kò bàbá ìṣeré. tí o bá jáwọ́ listen to me. don't have to listen to you don't listen to me. wọ́n lè tẹ́lẹ̀ ṣe àbọ̀ ìgbà fún ẹni. wọ́n bí yàrá jà ìdá. bí mo ṣe wọ Get out of my house! I am not moving an inch from here. So if K is not taking, but nǹkan tá a sìn létí lè fi ń jọlọ, mo á lọ report gbogbo media house. Ìyẹn ò ṣe problem. Oh, kótó kótó yes kótó di oh, Okay. Màá ti jẹ́ káwọn media yẹn mọ bí wèrè ẹ ṣe Because you are shameless. Màá jẹ́ kárí ẹ ti mú ẹ ṣe shameless. Èmi. Useless ma. Get out. Kẹ́mi get out. You see. My life won't be ń bọ̀ jẹ́ kó gbẹ̀mí jáde kó mi. Jáde me. kó ní ọ́fíìsì mi. Jáde kó ní ọ́fíìsì mi. Sẹ́mi Yes. Sẹ́mi jáde. If you push me again, I will show you hell. Jáde kó ní ọ́fíìsì mi ó yẹ ò pé aṣẹ́wó onírànà òṣì ìkà bó o ṣì tó ọ̀pọ̀ ń ṣe olórùn kẹ́mi ṣe àbí ah. bàbá gidi lèmi gẹ̀. ìwọ bàbá gidi. yes. aṣojú èmi àti ẹ it is it is a nuisance. orí ẹ ò pé ìwọ àtàwọn tẹjọ sọ̀rọ̀ fúnra yín orí yín ti dàrú orí gbogbo ẹ̀yin tẹjọ sọ̀rọ̀ fúnra yín orí yín ti bàjẹ́ dànù. yìí ni àbí issue tó wà láàrin àti dáàdì tẹ́lẹ̀ because mo understand. Darasimi. ma. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́tẹ̀lẹ̀ ṣé kò tó ń torí ni. I'm not sorry to say it kò tó torí rárá rárá rárá rárá. Darasimi kò tó ń torí. bẹ́ẹ̀ni. What has come over you? Yeah! Ah mo rántí dáadáa when i was ten tí dáàdi máa sọ fún mi wípé àwọn nífẹ̀ẹ́ mi and now mo ti dàgbà the kind of love tó ní sí mi gbà yẹn èmi náà try àti ní sí wọn sìn so mi mọ̀ nǹkan tó bá nínú kí wọn máa fẹ́ bàbá yẹn. dára sí mi kò sí nǹkan tó bá dé bẹ́ẹ̀. bẹ́ẹ̀. are you mad. i'm not mad. are you insane? no. Yeah! Molly, shut up! There's nothing to wrong about it. Ẹgbẹ́ mi létí. Yes. And I will slap that madness out of you. And for your information, tẹ̀sán kàdúrà tó máa jáde very soon. Mo fẹ́ kí ẹ bá mi invite àwọn ọ̀rẹ́ yín. Over my dead body. Àlá tí ò lè ṣẹ ni kò the problem mo máa ń sọ fún àwọn planning committee mi kọ́ bá mi get ẹni tó máa ṣe yáyàwó. ah olówó ah mo dárò mo dárò mo dárò eh, no no irọ́ létí no no this is not happening. Eh? ẹ̀yin olóṣèlú ẹ má ẹ má bínú pé mo dá yín dó díẹ̀ ah, àwọn bíi méjì mẹ́ta náà tó wà nù lébẹ̀ náà tí mo ní láti attend sí ẹ pẹ̀lẹ́ ṣé àwọn ọmọ òṣèyìn lálejò ni. Ah, wọ́n ti débì wọ́n ti attend sí wa wà lá ní kí wọ́n ní sùúrù. ta ló kú ikú kẹ òun náà ni mò ń béèrè ojú tí mò ń rí yìí ó kẹgbàdá ni ṣé kò sí. kò sí wàhálà kankan ẹ wò ó lánàá hmm. òun la ṣe meeting pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ wa ibẹ̀ lóníkàlùkù ti ń san tójú ẹ̀ tó o èyí ló fà á tọrọ tìyín gan fi jáde. pé kí ni. ẹ wo ẹ wọ́n jà fún olùfọ̀n wọ́n ní jọ́tà bá jó ní gbangba tí yẹ ni a ti kọjú òun kọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ o ẹ aṣáàmọ yóò yé mi ni kí ló ń ṣẹlẹ̀. wọ́n ní ẹ̀sìn lè jẹ́ flagbe bearer ẹgbẹ́ wa mọ́ ìwọ́n ní tẹ́ bá dọ̀n tán yóò yíwọ́ wọ́n lọ́mọ yín ní òdì first lady tó máa pàṣẹ. ọmọ bíbí inú mi a di first lady. òkìkí ti kàn. bí ti báwo láìsí pé mi ò níyàwó mo níyàwó náà amẹ́ríkà níyàwó mi wà wá tẹ̀wá fi sọ pé ọmọ mi ló máa jẹ́ first lady kí ni tí mo gbélé yìí ìgbà tí wọ́n wá ń sọ rádaràda yẹn ẹ̀yin tẹ́ ẹ wá súnmọ́ mi káti ẹ̀gbà páwọn ò mọ̀ mí kí ni nǹkan tẹ̀yìn sọ. kí ni ìsọkúsọ gbé yẹn sọ káàkiri. ẹ ẹ wọ ọ̀nàrẹ́bù oyún tẹ ẹrù pẹ́sẹ́ ìbejì làǹtìlàǹtì lẹ́fi bí. kí ló ń ṣẹlẹ̀ lọ́nà wo ẹ̀jọ́ torí gbogbo eléyìí tẹ̀ sọ yóò fẹ́ yé mi dáadáa. ẹ wo ṣe rí ẹgbẹ́ eléyìí wọ́n dá sílẹ̀ láti tún ìlú ṣe ni láti fọ gbogbo ìbàjẹ́ tó wà nílẹ̀ láti fọ̀ mọ́ wọ́n wá tún sọ débi wípé a lè fi ẹni tí ìwà àbàjẹ́ kún ọwọ́ rẹ̀ ká tún wá jẹ́ pé ẹni látún wá gbé jáde ah, ah, ah, látún gbé sórí àléfà kò jù bẹ́ẹ̀ lọ. ṣiṣẹ́ ṣẹ́ mi ló ní bàjẹ́. èmi ló ní bàjẹ́. bí wọ́n ti wí nù. lídà. akíọ́ o. lídà ẹ rí ẹ èrò tipẹ́ ẹ wá síbi kò sígbà tẹ́ ẹ lọ tíbi òkè ń fún yín lówó kí ni túmọ̀ ó gbélé yìí lídà ẹ̀dà olóṣèlú ẹni àwí fún tí ò gbọ́ ẹni àsọ̀rọ̀ fún tí ò gbà bó pẹ́ bóyá irú wọn máa ń tìka àbámọ̀ bẹ́ẹ̀ ni mo sáré ayé títí títí gbogbo ẹ̀ padà jájọ́ mi lójú èyí tí n bá fi jèrè ayé ẹ̀tẹ́ olópadà yìí sí fún mi ibo ni mo wá bá yàrá ọ̀rọ̀ ìjà o. bá mi pé Kúnlé ní kó pe lọ́ọ̀yà kó wá bá mi ní ọ̀dọ̀ àwọn social welfare sọ pé àwọn ni wọ́n wá mú mi lẹ́sìn kó má bọ́n bẹ́ẹ̀ right away. Okay. social study no problem. ẹ ẹ shut up. Ah, you too shut up. kí ló ṣe yín. kí ló ṣe yín náà. Irú ọdún yìí ẹ̀rẹ̀ ṣe wèrè nú létí wa, ọgbọ́n tẹ̀ mọ́ da tẹ bá fẹ́ wá kidnap èèyàn nu. I will show you. Show you, I will show you too. I said shut up. Ewé ṣe ewé ṣe rí bí èṣù. Èṣù mẹ́lẹ́kẹ́ ibo ni wọ́n mú wọn lọ. Ah, ibo ni wọ́n ní mú wọn lọ ọgbọ́n wèrè tí a máa dá nìsín inú tí wọ́n máa fi ẹ̀wọ̀ ọlọ́pàá tí a máa fi búrẹ́dì kọ́ alómi ọbẹ̀. kí ni ọ̀gá ti fáwọn social media tó ń fi wá gbé wọn. social media kọ́. mo ṣe lọ́pọ̀lọ́ báyìí. ọ̀gá ní àwọn social media sán àkì wọn ni. bẹ́ẹ̀ni sọ́njàre tó ń tó tó tó. ó ṣáà tiẹ̀ sọ ìwọ tẹ̀lé wọn àbí àsìmọ́ tí lè ṣe ẹsẹ̀ rẹ. bàbá ẹ ni ó tẹ̀lé wọn. bàbá rẹ̀ ẹ lọ múnú kòtò kó mú lọ bẹ dídín ni ṣe rí pé àwọn eléyìí agbófinró ni wọn ẹ aṣọ ọ̀ràn wọn ni. aṣọ ọ̀ràn aṣọ ọ̀ràn agbófinró sáà abófin jẹ ni. sẹ́ni gbogbo ẹni tẹ́ bá ti kọlà báyìí yóò kí ni ẹ̀jẹ̀ tí mo ló ti lọ tán lára yín. ẹ̀jẹ̀ ti lọ lórí tiẹ̀. gbẹ́nu sọ́njọ́ olórí gbẹ́nu sọ́njọ́ tó sọ́ni bíi wọ́tàmẹ́lọ̀. wọ́n tó fẹ́ràn gbàbí ló gbọ́ ọ̀dà nǹkan àbọ̀ wọ́n mi. bẹ́ẹ̀ I know it will be difficult for you to believe me ṣùgbọ́n mo fẹ́ kí ẹ náà báláwo kò ní gòkè odò lẹ́yìn ìgbà tí mọ́jọ́rí tó jẹ́ ọkùnrin kejì láì mí kúrò. ọlọpàá tó ń bá sọ̀rọ̀ yìí fún. is a friend of mine in fact ọ̀rọ̀ ẹ ló ń sọ lọ́wọ́ ó ní ṣé òun tọ́jú mi mo dẹ̀ ń dá lóhùn. bravo ọdẹ ló pè mí ni ìwọ ń bá boyfriend ẹ sọ̀rọ̀ olóní kò máa kí mi irọ́ ó yẹ kó ní kò máa kí mi ni ìwọ aṣẹ́wó òṣì yìí ẹlẹ́dẹ̀ ẹ̀yin obìnrin tí ó bá ti ṣọ̀gùn á jẹ́ pé àkìtàn jìnnà sí mi. Ah, múrewa ọ̀rọ̀ yà bí mi. tí o bá tún sọ anything níbẹ̀ yẹn sórí àwọn tó rí wa àgbàtà wọlé yẹn wọ́n máa ṣe é mọ̀ tó bá wọn bọ́ta now pick your things and get out. Ah, out get out. out báwo. Ah, by this time of the day ah, ah, ibo ló fẹ́ kí n Anyway, anywhere tó bá tún i don't want to care get out before i change my mind. okay okay i go out. Ah, out. get out. okay. Yeah. get out. Tomorrow, kilo le kí ló lè fa ìpín alárinbí àti ẹ ṣùgbọ́n mi ríro mo ṣe alábàápàdé Múrewá Àfọ̀dúnríbì nírètí wípé mo ti dé bùsọ ayọ̀ mi láìmọ̀ wípé ogun tó jà mí ò ti dáwọ́ dúró èmi àti Múrewá di ọ̀sán àti òru tí ó pàdé gbogbo akitiyan mi láti bẹ̀ ẹ́ orí asán ló já sí ṣùgbọ́n ní òru ọjọ́ kan mo ronú jinlẹ̀ mo rántí ọ̀rọ̀ tí Gbóyèga tó jẹ́ ọkùnrin àkọ́kọ́ sọ lójúmọ́ mi ẹ̀ wípé ṣe ti gbàgbé oògùn àgbà mẹ́ta tí bá a fínra ni bí ilé ọjọ́ kejì ṣe mọ́ mo ní láti débẹ̀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 Hmm. lóòótọ́ ni ọjọ́ ọ̀la ìwà tí ọmọ mi dára hmm. ṣùgbọ́n ogun tí mo rí níwájú ẹ̀ ah! bàbá hmm. ogun àgbà mẹ́ta àgbà mẹ́ta mi ò fẹ́ kí ọmọ mi kó dojúkọ ogun tó gbóná tó yìí. mọ́mi. Mm nígbà tọrọ mi àti Gbóyèga ṣẹlẹ̀ mo kọ́kọ́ rí ibi kà ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí ojú mi rí lẹ́yìn ìgbà tí èmi àti ẹ pínyà ni mo mọ̀ wípé ogun ń jà mí ẹjọ́ ṣé ló mọ̀ ibi tógun yìí ti wá gan. ọlọ́run tí ó dá ogun ni ó lè fi ìdí àti ìtumọ̀ rẹ̀ hàn àyànfẹ́ rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ tó dá mi lójú pé ipa àwẹ̀ àti àdúrà hmm, gbogbo ogun tó ń jà mí níbẹ̀rẹ̀ gbogbo ogun tó ń jà mí lábẹ́nú àtẹ̀yí tó ń jà mí ní kọ̀kọ̀ ah bàbá Èdùmàrè gbé mi lékè gbogbo ogun màmá jẹ́ ah kó bà mí láyé jẹ́ ọ́ ah, bàbá. mọ́mí hmm. hmm. tó bá jẹ́ àwà àti àdúrà ní ọ̀nà àbáyọ sógun ayé mi mo máa gbà á àbí ah! láì sùn sára láì tọ̀ kọkùnrin dẹ̀ máa rí mi kó máa sáwọ́ gbó. Hmm ó lọ ní àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta hmm, bàbá bẹ́ẹ̀ ni hmm. nínú ọjọ́ mẹ́ta yìí wàá sọ òru mẹ́ta ọ̀sán mẹ́ta ó gbàdúrà kíkan kíkan kíkan kíkan kíkan kí ọlọ́run ọ̀gá ògo kó ṣẹ́ gbogbo ogun náà wọlẹ̀ pátápátá ah, bẹ́ẹ̀ ni. Hmm, mọ́mi eh, àwọn ẹsẹ̀ bí ló máa kà láti fi dogun kogun yìí. Hmm. ní ọjọ́ kìíní ó gbààwẹ̀ wàá gbàdúrà wàá ka psalm eighty three hmm. bẹ́ẹ̀ ni hmm, tí ó bá di ọjọ́ kejì wàá ka psalm eighty eight pẹ̀lú àdúrà kí ọlọ́run bẹ́ẹ̀ ṣe gbogbo ogun. Mm tí ó bá wá di ọjọ́ kẹta èyí tí ó kásẹ̀ àdúrà àti àwẹ̀ náà wà lọ ka psalm ninety one pẹ̀lú orin gbogbo ogun tó ń jà mí ní kọ̀rọ̀ gbogbo ogun tó ń jà mí lábẹ́nú ah, ah, bàbá ah, ọlọ́run tó pọ̀ nípa àti agbára mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ tó fún mi látọjọ́ kìíní títí ọjọ́ kẹta ayérayé ṣàwárí ogun ayé mi kó o fi yàn mí ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹ fi yàn mí kémi lè máa yìnyín kémi lè máa gbórúkọ yín ga ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín ní orúkọ jésù. Ah. ẹni tó jókòó níbi kọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abọ́ òjìji elédùnmarè èmi yóò wí fún ọlọ́run pé ìwọ ni ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà mí nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bò mí abẹ́ ìyapa rẹ̀ ni èmi yóò gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sọ. So, àṣà àti àpáta rẹ̀. Fọláwíyọ́ eh, kí ló dé tó o tún ní ká tún ṣe àtúnṣe iṣẹ́ ètùtù yìí nígbà tí ò tí ì pẹ́ tá a ṣe kan mọ́. Hmm. bàbá mo sọ fún yín gbà tí wọ́n fi lọ̀ mí pé kí n wá ṣe òṣèlú ẹ̀yin lè sọ pé owó máa ń wọ́ tọwọ́ lẹ́yìn ni oore ò kí ń fowóre sílẹ̀ ẹni kí n gbà tí ìdùnnú tí ìdùnnú. ẹ mọ sọ bẹ́ẹ̀. mo bá yín láyé ni látàyè ìgbà àwọn bàbá wa lọ́hùn ó lẹ́mọ̀ pé ẹnu òfìfo kì í rú yànmùyànmù nídìí òṣèlú tó o bá lówó má lọ ọ̀dí òṣèlú ni. ẹ jọ oyè tán wá ní kí n wá jẹ ipò tán ní kí n wá dù ibo ni mo ti fẹ́ rówó ọ̀hún ibo ni mo ti fẹ́ rówó ṣòṣèlú. So owó gidi ni owó ńlá ganan fi ń ṣòṣèlú ìtorí ẹ̀ ni mo ṣe ní kẹ́ ẹ bá mi gbìyànjú gbogbo tẹ́ ẹ bá mọ̀ a ti rì níwọ̀n ẹ̀ lóòótọ́ but ẹ ti bá mi ṣe mí ẹ tún bá mi ṣe kó lágbára dáadáa kó wó gidi kó túbọ̀ lè wọlé. Fọláwiyọ èyí tó níhùn náà ń pè lówó. owó wo ni mo ní owó wo ni mo ní kò sí yóò gun owó tó o lè ṣe láyé tó lè tó owó òṣèlú bẹ́ẹ̀ ni ẹ wo kò sí nǹkan tẹ́ ẹ ní kí n mú wá tí mi ò ní mú wá o kò sí nǹkan tẹ́ ẹ ní kí n ṣe tí mi ò ní ṣe ah ẹ má fọ oògùn owó owó òṣèlú o gbogbo ọ̀nà ni mo fẹ́ fi débẹ̀ o. Fọlábí ó débẹ̀ ṣùgbọ́n má jẹ́ káwọn òṣèlú ó tì ẹ́ gbàngbàn má jẹ́ kí wọ́n tì ọ́. kò sẹ́ni tó ń tì mí èmi ni mò ń tira mi èmi ni mo fẹ́ tira mi gbọ̀ngbọ̀n wọnú ọ̀la èmi mo fẹ́ tira mi gbọ̀ngbọ̀n wọnú oríire ẹ jẹ́ ń débi òṣèlú yìí ẹ jọ̀ọ́ ká renew ẹ̀ náà lọ fẹ́. ẹ bá mi renew oògùn owó mi mi mọyé èèyàn tẹ ní kí n lọ wá wá màá wá wá. bọ́bá jẹ́ bó ti fẹ́ nu. mi fẹ́ mọ̀. ọ̀dà bọ́bá jẹ́ bó ti fẹ́ nu wọ́n ti gbọ́. Lovett you still dey press phone. ah sorry for you. don start your wahala abeg don disturb me joe. ẹ káàbọ̀ sir. lẹ́kúnlé báwo. fine thank you sir that's my boss. kí that done now? oh irú my young yìí Oh my kúnlẹ̀. ọmọ yorùbá yóò kàn jẹ́ lọ́fẹ̀ẹ́ tì ní. irọ́ gbogbo àwọn nǹkan tí wọ́n kó sára ò lè jẹ́ kó máa you bẹ́ẹ̀ ni pé wọ́n ń kúnlẹ̀ pẹ̀lú bíútì ni. ó ti yẹ ṣé wọ́n ń yà ẹ́ lọ́wọ́. mo ti sọ fún pé five thousand naira ló wẹ̀ sàn. Will wo bí ọ̀gdàdì mm. ọ̀gdàdì ọmọ ló mú wá gbogbo ìṣó yẹn gún mi eh, ìṣó yẹn gún mi lọ́kàn. <laughs> so five thousand ni asa máa rí ìfún tí ó bá ti ṣe tán. ń gbọ́. mo ti sọ fún ẹ pé ten k ló wù mí five thousand báwo. five thousand. five thousand náà máa ń gbà nígboro. kí ló ń ṣe ẹ àti five thousand naira àti ten thousand èwo ló dùn gbọ́ nínú méjèèjì tó bá jẹ́ ọmọ tiẹ̀ ṣe wà fún ní five thousand tó bá jábúrò ẹ̀ ṣe wà kó ten thousand fún àbẹ̀wò la mọ̀ tó rí báyìí nínú àwọn ẹbí ẹ̀ tó ń ṣerú iṣẹ́ alálùbáríkà yìí tí wàá kàn déédéé kówó ranù fáwọn ọmọ ọlọ́mọ kò make sense now. pẹ̀lẹ́ díẹ̀ máa fún ẹ ní twenty five thousand naira. wow thank you. orí bínú ẹ̀ ṣe dán mm-hmm. àbó òye pẹ̀lẹ́ díẹ̀ ìyẹn tó bá mèrè ṣe ni o. Ah, mo máa wà yín gan mo ti máa wà yín jù. yes tó bá jẹ́ ti wíwà ìyẹn yé mi ìyẹn wé èmi náà wà ẹ̀ jù máa wà ẹ̀ jù gbogbo eré yẹn máa ṣe é máa gbé ẹ̀ jìgìjìgì wo oh. èmi gan wà ẹ̀ báyìí eh, bend down low oh. èmi gan wà ẹ̀ wheelbarrow máa wà ẹ̀ bẹ́ẹ̀ raise one leave one. Oh màá wà ẹ bẹ́ẹ̀ ọlọ́run ó ní monkey post. yéé i love that. màá wà ẹ bẹ́ẹ̀ màá sọ ẹ́ di tó wẹ̀. Oh. ọmọ tó ṣẹlẹ̀ ìwọ farabalẹ̀ ilé nílé ẹ̀ ó gẹ̀ẹ́tẹ̀ ilé ló wà marianson wambi ah, wọ́n lẹ́ni tá a bá fẹ́ ta a máa bọ̀ gbogbo ohun tọ́mọ ẹ bá fẹ́ pátápátá kó o bá mi fún un bébì jókòó ilé ẹ ló wà ilé ẹ jókòó ilé ẹ ló wà tó bá mèrè ṣe dáadáa wà gbàgẹ sí o ah. tí ò ní sẹ wọn ò ní substitute ẹ ìwọ ló máa máa control. aláwàyè kí wàá tọ̀gà tó wara yín pa wọ́n gbàgbé ten thousand àti máa gbà ní owó ilé yìí o. ṣé ìwọ náà fẹ́ wà ní èmi náà fẹ́ wà mí. Ah, ah, lọ́fẹ̀ẹ́ tí torí mhm. tí mo ṣe wà yìí èmi náà ń pè ní aya fire Hmm. mo lè fàyè kí n lọ gbẹ́ lómi o hmm. ọmọ ìpa ti jọjọ agree tẹ́lẹ̀ pé ten thousand naira lówó ẹ̀ ó dẹ̀ ti jèrè fifteen thousand naira sí fẹ́mi ten thousand naira kí wọ́n fi five thousand naira kún tiẹ̀. ọ̀gbẹ́ni wàhálà yìí ti pọ̀ jù mo ò lè fún ẹjú tẹ́rẹ̀ kè lọ. Ah, èmi àti ẹ jẹ́ bẹ́ẹ̀ get something. Oh. Thank you. wọ́n bẹ́ drink. Ah, ọ̀sẹ̀ táyé ò nìyẹn o. ò ń ṣiṣẹ́ owó ẹ̀ ni tíríkì tó fẹ́ gbà ló ti ń ṣiṣẹ́ yìí. ok. èmi àti ẹ̀ tó ni ọ̀gá sáré rán mi níṣẹ́ mo máa sáré jáde nísìn mo fọlọ́ ń bẹ̀ ẹ́ ẹ̀ wọ ara yín dáadáa bóòtù àrò ọ̀gá ti le bá mi make sure pé ó dẹ gbogbo ẹ̀ ojú mi dojú ẹ o. kí ni fẹ́ máa kó nìyẹn. àwàyè ni o sódà tí nǹkan báyìí bá tún jáde ní next time máa lè pè ẹ́. trust me now mo máa wọ àwọn gangan máa rún wọn jù. wo bàbá yẹn ò sanwó jọ lásán tí mo kàn lọ mo kàn lọ mo dábọ̀ náà ni ó dùn mí ọlọ́run mo dẹ̀ broke kan ah. òun lálẹ́ ń tún lọ gbé báyìí kí ni wọ́n fẹ́ ṣe báyìí. ìṣeré wọn ló ní gbàṣẹ fọwọ́ gbàṣẹ ṣáà ní ìjà mi. ìyàwó ọ̀tẹ̀ lọ́rùn ni fọwọ́ sí i ah. ilé rántí ní kíní. aláìgbọràn ju jẹ́kọ̀ọ́ lọ ṣeré fún ẹ̀ àbí ọmọ ẹ̀ lọ ṣeré lọ́wọ́ ṣe bí àsì bí ó ṣe rìn ló ẹni sùúrù jẹ́ kí n bẹ́ẹ̀ ṣeré kó gbàgbé. ẹ wá ah, ṣé ẹ ti mọ̀ mí rí tẹ́lẹ̀ ni ah, ṣé ẹ mọ̀ fi di kíní òru mi rí di ni. Ah, ah. kò yé mi náà bí mo ṣe wọlé wọn tiẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ rárá wọ́n sàn sọ pé àwọn màá ṣe é dáadáa àbújá ṣe bọ̀ dá díẹ̀ kẹ́ tiẹ̀ kọ́kọ́ tiẹ̀ pẹ̀ tẹ́ mọ̀ rí tẹ́lẹ̀ ṣé ẹ mọ̀ mí rí tẹ́lẹ̀. màtí mi rí lébẹ̀rẹ̀ kọ́sítọ́mà wọn lára mi so máa lọ́vẹ̀tì ni kọ́sítọ́mà wọn. ọ̀nà ibù ẹ má bínú jàre lọ́vẹ̀tì wọn láwọn òtà látàárọ̀ ṣé mo gbé nǹkan sórí mo fẹ́ mo fẹ́ ní kẹ́ wá ni. ẹ má dá lóhùn ẹ má dá lóhùn má bínú. ẹ kò sí wàhálà ẹ lọ́vẹ̀t dà. lọ́vẹ̀t mm. bumi eh, àwa náà lè ṣeré fún yín ṣá. Ah, <laughs> ooo oh. oh, a ní ẹ fèrè yín lẹ ẹ wo ẹ mọ dérè yín ṣe ẹ jẹ́ mi ò mọ̀ ṣeré tèmi lọ́tọ̀. bumi lọ́vẹ̀t kọ́ ó ṣe mí gbòòrò lọ ọ̀nà ah. eh? eh, ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ kò sí lọ́vẹ̀t lébà kò sí lékẹ̀. ẹ ó kọ sáré jáde ó lọ ra nǹkan. ẹ sọ fẹ́ sọ pé òun mọ̀ pé mò ń bọ̀ ń ni. ó máa gbàgbé ni. ẹ jẹ́ kí n bá yín pè é ní sùúrù. ó dẹ̀ farabalẹ̀ kánsílà bí kí wọ́n ti ń pè é. ẹ dẹ̀ farabalẹ̀ lọ́fẹ̀sì tẹ wá wa kò sí nílé àwọn ọmọ tó dẹ̀ wá bí gan-an wọ́n máa ṣeré fún yín mélòó lẹ fẹ́. mo dáràn mo mọ̀ dáràn pẹ̀. ẹ bàjẹ́ o ẹ káàkó kí ni ìṣẹ̀lẹ̀ ń bì náà àrí mímọ̀ ti wà nínú ah, ẹjọ́ kọmọ sáà pẹ̀lú ẹ̀mí ẹ̀mọ́ ni ẹjọ́ ọwọ́ ẹjọ́ tó lọ mi ẹ̀ sọ́ndárì pẹ̀sì bí o àmì àmì government workers honourable for that matter ẹjọ́ torí kan náà ẹjọ́ ẹ pọ́n mi lé o ẹ pọ́n mi lé kí n lè yẹ yín sí o ẹjọ́ o ẹjọ́ ẹ. ẹ calm down ẹ calm down ẹ rí i pé mi sí àtẹ̀ǹtì ṣé ẹ sọ̀rọ̀ ilé ìsílẹ̀ ah. ẹ wò ẹ jẹ́ kí n bá yín pè ẹ jẹ́ kí n bá yín pè. Ah. ó ga gan o ó ga o. kí ló lè ń pè mí fún un hello babe àkí ló ń ṣẹlẹ̀ ọmọ òwò mi gan ibi tí mo wà wọ́n ti tẹ́ mi sáfẹ́fẹ́ rí o wò gbogbo fàájì ló ń sọ̀hún gbígbà yìí mi ṣe ń fi rẹ́ lè bẹ̀ sanwó ni mi ń mẹ́nẹ́ sí mẹ́ni ah ò tẹ̀ inú mi dùn gan ẹ̀ẹ́n bọ̀ kò sọ fún mi pé òun máa wà round wo ibi tèmi wà èmi ò ní lè kúrò ń bẹ̀ o fàájì fàájì wà ń bíbá ẹ̀ gan ni o wo twenty five k ni mo gbà ń bíbá ẹ̀ gáà yẹn tẹ́ pé ojoojúmọ́ ayé ló ń promise mi lamẹ́ríkà ọjọ́ wo ló fẹ́ẹ́ fulfill ẹ̀ ọgbẹ́ni ẹ máa ṣe fàájì mi ò ráyè mi ò wá mi ò wá ẹ máa jayé orin a máa ríra létà dẹ́n mo wà ń bíbá yẹn sí twenty five k kí wàá fàdúró owó mi lẹ̀ ìyẹn tẹ́ pé promise and fail ní látọ̀jọ́ yìí mo lọ jàre. ọmọ ẹ̀dá ọmọ ẹ̀dá Dékúnlé Dékúnlé ẹ̀gbà mi Dékúnlé Dékúnlé gbà mí o gbà mí o mi ma gbọ́dọ̀ sórí burúkú kẹ́ẹ̀ ẹ́ mo mà gbọ́dọ̀ sórí burúkú kẹ́ ẹ̀ à nọ́mbà kúnlé ti kú à à mi ò rí kúnlé mi ò rọ́mọ ah! kúnlé òun ṣe báyìí o kúnlé òun ṣerú èèyàn báyìí kúnlé òun ṣerú èèyàn báyìí nǹkan kan gbọ́dọ̀ ti ṣẹlẹ̀ kúnlé òun ṣerú èèyàn báyìí mi ì rí kúnlé mi ò rọ́mọ wàhálà ti wà wàhálà ti wà. ah hello àbá wàhálà ti ṣẹlẹ̀ o. fọláwíyọ kí ló ṣẹlẹ̀. ayé mi ti fẹ́ bàjẹ́ báyìí o mo ń fura pé mo ti wà nínú ìṣòro báyìí. wàhálà báwo àbúrò ò ní ṣe ọ́ wí mi wí mi. gbogbo nǹkan tẹ́ ẹ ní kí n lò ni mo ti lò ọmọ tẹ ní kí n wá mo ti wà ohun tó kù ni pé ti bá bọ́mọ ṣeré pátán kí n wá wẹ̀wẹ̀ tẹ ní kí n wẹ̀ lẹ́yìn ẹ̀ ohun tó kù nìyẹn òun ni mo débi tí mo fọmọ sí ni mi ò rọmọ o. ẹ gbà ọ ṣe kí ni ṣàngó ṣàngó olú èyí tó jẹ́ pa mi gangan ọmọ tó tẹ̀lé mi kúnlé mi ò róhùn náà kò dẹ́ ṣe bẹ́ẹ̀ ṣé wàhálà ò ti dé báyìí. Ah, ah, ah, wàhálà ńlá lè yun o wò mí wò mí má jáde o mọ́ jáde mọ́ jáde mọ́ jáde bọ́ ọba ilé jáde ah wo wèrè rẹ yóò ju ti lálùpọ̀ lọ mọ́ jáde o mọ́ jáde o ṣé kò wá sí ọmọ kankan ní ọ̀dọ̀ rẹ ọ̀dọ̀ rẹ ń bẹ̀ ń kò sọ́mọ kankan. èmi fúnra mi ni mo yọ̀ǹda gbogbo wọn pé kankan travel ọmọ bíbí inú mi gan mo ní kó wà ní school mo ní kó wà bẹ́ẹ̀ fún dídí ọ̀sẹ̀ kan kó má wá sílé ibi ni mo sọ bẹ́ẹ̀ fún un. ah Hey, ayé mi o ayé mi o wàhálà láre o. dádì ẹ pé. Ah, fọláwíyọ ọmọ èwo ni. ọmọ ọmọ mi ni ọmọ mi ni ọmọ bíbí inú mi ni ọmọ ọmọ ọmọ tí mo tí mo bí gangan ni ọmọ mi ọmọ mi ni. ọmọ tó o bí ṣèbóbìnrin. ẹ bàbá dùn ọbẹ jọ ẹ́ àló mọ mi gangan ni kí ló wá ṣẹlẹ̀. nù ìgbà tí mo lọ sí sùkúl tí mo dẹrẹ́ ní bọ́ọ̀dì mo dẹ̀ ní kí n máa bọ̀ ńlé. ó wá lè pè mí kó tó di pé ó wá sílé. Ah, mo mọ̀ pé máa wálé náà ni mo fi ń bọ̀. mo máa wá sílé òun ló ṣe lè pè mí kó tó wá sílé mm. tí bá ti travel nǹkan. mo mọ̀ pé lè travel náà ni. ó mọ̀ kébi ò lè travel wọ́n mọ̀ kébi ò lè travel. bẹ́ẹ̀ àbí mm. wà á ríran wò wà á ríran wò. hello hello sir hello. Fọláwíyọ́ mò ń dá mò ń mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣóbìnrin ni ah, wá wo dàkọ́ táwo ṣe ni. àlọ́ ah, mọ bíbí inú mi ni. adé sọ ògùn ló ṣe lẹ. Ah, bá a bá rà dán àáfíì ìdẹ̀ṣẹ́ bọ́ ni. bẹ́ẹ̀ ṣé ọmọ ṣé ọmọ tó ń sọ lẹ́nu. ọmọ tí ń bẹ́ẹ̀ ń di rẹ o bó bá sì ti wù ọ́ bó bá wù ọ́ pé kó ya wèrè ẹ ọ lè máa wò. ṣó ti gbọ́n pa wèrè lálùkùn rí. bẹ́ẹ̀ mo ti kúndà mo ti gbọ́ rí. o ti ó dàbí kó gbọ́ rí àbò ti gbọ́ wèrè lálùkùn rí. mo ti gbọ́ rí mo ti gbọ́ rí. orí bó ṣe ya wèrè tó o gbọ́ o ti yé mi. gbé fóònù fún gbé fóònù fún. o ti yé mi ṣé o fẹ́ ẹ̀ nínú ẹbí ẹ. Ah, mo fẹ́ o mi ò fẹ́ o mi fẹ́ o. o fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ bá bàbá yìí sọ̀rọ̀. ọ̀ka ẹ̀ ṣèṣe ìṣègi ṣèṣe ìsọ́pẹ̀ Hmm, itọ́ tó bá balẹ̀ kì í padà sẹ́nu mọ́ tí mọ́ lògùn àgbò mọ́rí tí mọ́ ni kẹlẹ̀bẹ̀ mọ́lẹ̀ èyí tí mo wí ó dàṣẹ hmm, kíyè rẹ̀ ọ́ra. ọdẹ mo jápa. Ah, ọdẹ wo ni. Ah, bọ̀bọ̀ tí mo lọ sọ́dọ̀ ẹ̀ ni ah, bọ̀ mo fẹ́ wá o if not because of eh, mọ́ńkele òun ló jẹ́ kí n wá bí báyìí. tí ó bá jẹ́ ti mọ́ńkele ò ní wá bí mm. ò ní wá. honourable ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ tó ti yẹ yín ẹwẹ inú ẹwọ ọ̀rẹ́ mi látòkèdè lẹ ó yẹ kí wọn pọ ní ìdí owó inú ẹ máa fún ní nǹkan ẹ máa kọwọ sí lára kó jẹ́ kẹ́kọ̀ọ́ máa promise kẹ́kọ̀ọ́ máa sọ̀rọ̀ lásán kẹ́ ẹ má mú ṣẹ kó dà. kelewu mm-hmm. kelewu wọn náà tó ń pẹ̀lú ọbọjà wúrà ẹjọ ẹkàn kóra yín wá ẹ wá fẹ́ máa yẹ̀yẹ́ honorable councillor odidi honorable councillor akíngbadé ah. ẹ fẹ́ máa yẹ̀yẹ́ mi mọ́ ibi tá a ti ń ṣe fàájì ẹ mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ mọ́ fi gbàtà náà ẹ mọ́ fi wé tòní o ẹ tí gbọ́n pa àròyìn ayọ̀ tí ń lọ ń gbòòrò. pé kí nìyẹn ẹ tí gbọ́n pẹ̀ rárá ọlọ́run ti ṣe dáadáa fún wa o wọ́n ti dá monday tiwa padà. ìjọba ti tẹ̀ wá lọ́wọ́. ọ̀rẹ́ mi ò kú oríire. lásìkò tá a wà yìí nígbà tí ayé ti tó wa lọ́wọ́ yìí tíjọba ti bọ́ sọ́wọ́ ti wá yìí ẹ wo ẹ gbádùn kù ni ẹ mọ gbádùn bí ra mi síta ẹ gbàgbé bó ṣe ń lọ. honorable ejò ẹ máa ṣe ẹ̀kọ́ fún mi ẹ máa connect mi mọ́ ọ̀rẹ́ yín kan mú. ẹ ẹ wo èmi ló dé mind o. ẹ̀yin babes mo wà ń bí o ẹ jọ ẹ fọmọdé bí o oríire náà àbọ̀ àkàlẹ̀ o. kílẹ̀ ń bá kílẹ̀ ń bá yí látàárọ̀ tí ó bá yín dalẹ̀ ara ara dá i. ẹ ṣẹ́gbọ̀ọ́ ṣẹ́gbọ̀ọ́ sílẹ̀ wù èmi ò lọ́rẹ̀ẹ́ o mi ò lórí gbogbo àwọn tájọ wà nù house mo hate wọn gan ni ah. mo hate wọn gan ni o mo hate wọn gan ni o sọ̀rọ̀ mi yé yín ẹ má fọkàn sí látọ̀dọ̀ mi ẹ lè rí ìgboro. Fọláwíyọ ah. Fọláwíyọ mo sì wí fún ọkọ ọmọ ṣe ah. àbí wọn ò wí ọ gbà mo ní kó o má jẹ́ ọ́n tì ọ́ má jẹ́ káwọn olóṣèlú ó tì Ah! mm ajá tá a wí lọ́rọ̀ tí ó gbọ́ ní ìdájá ẹlẹ́gbàá àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ó gbà ní ìdàgbò mọ́lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tá a bá sọ̀rọ̀ tí ó gbọ́ irú wọn ní tìka àbámọ̀ bẹ́nu ká wí fúnni ká gbọ́ kò dàbí aláìgbọ́ ká sọ̀rọ̀ fúnni ká gbà kò dàbí aláìgbà àwí ìgbọ́ àfọ̀gbà lọ́pẹ́lẹ́lùbọ́ ìké lérú mo wí fún ọ èmi ti sọ tèmi ọdẹ lẹ báyìí kọ̀tán. 에? 다디, 다디, 다디, 다디, 다디, 다디, 다디. 다디, 에이, 표구만 해주시고 for me gbogbo iṣẹ́ iṣẹ́ iṣẹ́ èṣù ni. okay ẹbí èṣù right kò sí problem. gbẹ̀gbọ́n mi ẹlẹ́dàá tó ní kiri pété fọ́ ẹ̀jẹ̀ kúrò mi fọ́ délé bẹ̀rẹ̀ lọ́wọ́ yìí. This is total wickedness. Fọláwíyọ, ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣe ẹ́ náà? Tó fi sọ mí lẹ́sàn-án yìí. Mo dárò, Fọláwíyọ ti bà tèmi jẹ́. Ẹ̀yin lè fa bẹ́ẹ̀ ni. Lọ́wọ́ ìgbà tí mo nílò mọ́dálẹ́kí ẹ̀, ẹ̀ ṣe fún mi ìgbà tí mo nílò alábàárò bí ìyá ìgbà yẹn lọ kọ̀kọ̀ kò jẹ́ tuntun mọ́ àbí bó ṣe rí bí àgbélébù mi ó lakùfọ́ kèrègbè mi fún adé ohun tá à ń dì sínú oúnjẹ fún wọn. dára sí mi ó bá ti sọ fún mi nígbà tí mo wà láyé ó bá ti sọ fún mi. ata àkàrà pẹ̀lẹ́ ò tọrọ bí mo wá sọ fún yìí kò ní pé kí àkùfọ̀ kéré mi gbára lòdì. dára sí mi ó jọ̀wọ́ mi ló jọ dáríjì mi darling i'm sorry. ah ah ah ah ah. Yeah. <laughs> honorable honorable honorable honorable honorable honorable ti kú nìyẹn o. ta ló pa wọn. irú question wo ló ń bí mi léèrè yẹn èmi mo pa wọn bí a mo lagi mọ́ wọn lórí. honourable. ọ̀rẹ́ máa já tọ́ra wa jẹ́ ìrìn àjò láyé ìgbésẹ̀ ojoojúmọ́ ẹni tá a bá pàdé lóníbàárà tiwa nílé ayé. bó bá dẹ̀ wá gbìyànjú bó ṣe bó ti tọ́. tẹ́nìkan ò ní.